mani ni wọ́n tún jẹ́ kí la lè ṣe láyé yìí láìsí tó obìnrin ikú obìnrin bàbá mi o obìnrin nikú ikú lóbìnrin ò ṣe máa nì ni wọ́n tún jẹ́ kí la lè ṣe láyé yìí láìsí tó obìnrin kú obìnrin má gbà mí o. ọ̀rọ̀ wáyé yìí kí ló jà mọ́nà Abíọ́lá mà kú ni mo sì rẹ̀ ò bá lọ. ìfẹ́kùfẹ́ ìfẹ́ ara wa nìkan ṣóun la mọ̀ adákẹ́dájọ́ ń wo gbogbo wa obìnrin á obìnrin ikú obìnrin má bà mí o torí pé obìnrin nikú ikú lóbìnrin kò ṣe má ní ni wọ́n tún jẹ́ kí la lè ṣe láyé yìí láyé yìí láìsí tóbìnrin ibi mi obìnrin bà mí o obìnrin ni kú àṣepamọ́ ikú ló wà o kò ṣàṣegbé o ọ̀rẹ́ mi ìyẹn ò kí la lè ṣe a máa torí ìlọ́wọ́ fẹ́lifẹ́li òkúta sí ẹ̀wẹ̀ sẹ̀rẹ̀ níta ẹ̀sán ń bọ̀ ẹ̀sán dé ìrègùn má dé o adákẹ́dájọ́ yóò dáa ẹ̀sùn gan torí pé. kí ni pòṣíṣàn ẹ nínú ilé náà. nǹkan tí mo sọ òye ẹ̀ àti kí ni wọ́n gbà fún nínú ilé ìpínlẹ̀ wa máa ṣe. wọ́n ní pé kí wọ́n máa dáná kí dè máa fọṣọ àtìkọ́ tó bá dẹ̀ tún sísè àti kí n tún ṣe é nìsa. wọ́n ní kí wọ́n máa tún gbogbo inú ṣe. so ni wọ́n rí ìyàwó mi níbi tó ti ń dáná ló dẹ̀ fi sílẹ̀ ló máa fi ẹsẹ̀ sí olórí sí ẹ̀ lọ́wọ́ bíbí. wàá dẹ̀ ẹni ẹ náà wàá jẹ́ oúnjẹ nǹkan tó ṣẹlẹ̀ ni pé tí madam bá ti ń dáná bẹ́ẹ̀ yẹn wọn kì í fẹ́ kí assist wọn àgbà tó bá tètè jẹ́ weekend báyìí wọn kì í fẹ́ kí assist wọn láti bá wọn ṣe anything nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn. tí àwọn bá fi dáná weekend so máa ní kó má ràn wọn lọ́wọ́. bẹ́ẹ̀ ni sir. òun níbẹ̀ máa dáná Vale. sẹ́ẹ̀tò yẹ. Ah, ah, bíbí o ti gbà wípé weekend la wà ní mo kẹ́ bí weekend máa lọ́n wo àwọn family mọ̀ sí mi nà. Abímbọ́lá sódà àti pé lẹ́nujọ́ mẹ́ta yìí. ọ̀rẹ́ ò fẹ́ yé mọ́nu mẹ́ta wà. dúró dúró dúró. Abímbọ́lá jọ torí Ọlọ́run ṣé èmi ni mo fẹ́ sílé ni àbí àwọn parents ẹ̀ tó máa lọ ń bá ìfẹ́ weekend náà mi ò gbádùn ẹ mi ò tẹ mi ò fìlà sí mo tẹ mo fẹ́ òfin kí ló fẹ́ lọ́dọ̀ náà tó pẹ̀lú mi wọ́n lè pè wọ́n lè dá wa màá jẹ́ tó ní ẹ̀sìn tèmi tó rẹ̀ lẹ́nu kí nǹkan tó fún rẹ̀ lọ. kí ni tó ń bẹ àpẹẹrẹ asílẹ̀ láti àwọn ọmọ rẹ̀ títí di friday màá lọ síbi iṣẹ́ sábẹ̀rẹ̀ sọ̀rọ̀ bẹ́ẹ̀ títí dáhùn ìyàwó mi ìyàwó mi àwọn ọ̀dẹ̀ wọ́n lọ sílẹ̀ lọ́wọ́ mi. ó ti ṣe ti pẹ́ẹ́ èyí ò lọ síbi kankan. calm down now baby calm down. Uh uh. wà láti mú un ṣe látara ọ̀nà kíkìn ó mọ̀ pé gbogbo nǹkan tí mò ṣe mo fẹ́ káwọn náà jẹ́ ní ọlá ọkọ mi ni kò sí nǹkan mi bẹ́ẹ̀ ẹ́ okay baby you know what mo promise ẹ pé next weekend àjọ máa wà lé throughout the whole weekend kò sí anybody tó bí wọn máa disturb mi àti about that. Abímbọ́lá o dẹ̀ sún ọkọ nífẹ̀ẹ́ mi. Eh, baby you know I love you so much ẹ máa question wọn bí me, ni na I love you okay nǹkan tó ṣẹlẹ̀ mo ti promise ẹ ẹ sìn next weekend àjọ máa wà lé ni ìyẹn kọ́ ìsìnkú jẹ́ kìtìtì máa lọ tẹ́yìn lọ i love you sọ fún ọmọ yẹn kó dáná fún ọmọ tó bá ti fẹ́ ni kó ṣe fẹ́ ni títí lọ i'll see you later i love you bye. obìnrin ni kú ikú lọ obìnrin ṣe máa ní ìwọ̀n tó jẹ́. mo mi ò ti sú mi ó ti sú mi àbí kí láǹfààní pé mo ti fẹ́ yàwó ìyàwó tí mo fẹ́ tí mi ò enjoy ẹ sọ fún mi nígbà tí bá ṣe wàhálà lọ láti monday títí di friday tí mo dẹ̀ believe pé saturday sunday mo fẹ́ gbádùn ìyàwó mi ìgbà ẹni ìyàwó mi náà máa tún di só tó máa rà ẹ sọ fún mi mi ò fẹ́ sọ̀rọ̀ ìjáde o nítorí pé mo mọ̀ pé ẹ máa bá mi téèkì ẹ̀ jù bẹ́ẹ̀ lọ but nígbà tí mi ò rí solution mọ́ mo láti sọ́ọ̀tì náà mọ́mì mi ò mọ nǹkan tí mo fẹ́ ṣe sí mọ́ o ó ti sú mi. ara ń tàn wí nìyẹn ọmọ ẹni ìbájọ ni àbáyọ mo wíwú mo kékeré o ṣé wo mọ̀ pé jọ́ tóbìnrin bá ti bẹ̀rẹ̀ sí ní rìnrìn kùnrin bíi kí wọ́n lọ lé babaláwo kọ́ lọ lé àlè ni kò sí nǹkan méjì tó dé akíndùdù ní fẹ́ lọ gbégbò mi ṣe kó di ọjọ́ méjì ọjọ́ mẹ́ta láì ṣe lé àlè nígbà tó ṣe pé bóyá lẹ́bí kan tó lọ ń ṣètọ́jú tàbí oníṣẹ́ kan tó jọ mọ́ bóyá èèyàn ń ṣiṣẹ́ nọ́ọ̀sìn ṣé èèyàn understand tó yẹ bóyá èèyàn bá lọ láàárọ̀ adé nírọ̀lẹ́ eléyìí tiẹ̀ máa ń lọ gbọ́nrọ́gbọ́nrọ́ ni tí ò bá ń ṣe pé ó ti níbi tó ń lọ tí ó bá ń ṣe pé bó ti lówó àlè tó ń ṣe níbì kan tó lọ ń sùn tì wọ́n níbẹ̀ níbo ló fẹ́ lọ tó fẹ́ dàbí ilé ẹ̀ láì ṣe pé ó ti ń yálè sọ fún mi ṣé bóbìnrin ni mí ṣé bóbìnrin ni lèmi náà lọ́kọ rí èmi náà dẹ̀ tún bímọ rí tóbìnrin bá ti ń rin ìrìnkúrìn kò síbi méjì abẹ́ ọkùnrin kan ló lọ́ọ́ bá sí. akébí lára àkọ́ tèmi tó wílé lé ilé àlè ló ti ń yà lè mi. kí ló dé tó ń ṣe báyìí ìwọ kó dé ẹ̀yẹ ẹ̀ṣẹ́ wà sí àná. mọ́mí ẹ̀rù bá kí ni kí n bá yín ṣe. bí o kí ni olùkórìí rẹ̀ ṣé ìwọ ló bá mi wá oúnjẹ tí mo bá débi ni. ó ṣì kó wájú mi bí kò bá mi ṣe ní sọfẹ́ pé mi ń pa mí tí bá dẹ̀ débi tí mi bá mi mọ̀nà kíchìn lẹ́gẹ́gẹ́gẹ́ mi ò bá wọn ṣe èdè òṣì ọba bí ẹni kó má lọ sínú kíchìn kó má fetí gbọ́rọ̀ bẹ́ẹ̀ yan ọmọ àlè. mo mi ò wo ibi ẹ fi ọmọ falẹ wálé ẹjẹ kó bá tiẹ̀ lọ jàre nǹkan tí mo sọ fún yín lórí ọ̀rọ̀ mi ló wà very important òun ni kẹ́ ẹ ká wá solution náà ó ti sú mi. ẹ òun náà ní wípé sori wàá fi ọmọ ẹ balẹ̀ yìí èmi á lè fẹ́ kó fi sẹ́mi lọ́wọ́ kó jẹ́ kí mi á di gbogbo ẹ̀fọ́. ẹkùnlé o bẹ́ẹ̀ ah, mọ́mí. ṣé tí mo bá ti bá fi ọwọ́ yìí ṣé ní èyí ó máa fọyàn ní ojú. ṣé tó bá pé owó eléyìí ni mo fi gba ọlọ́run tó bá pé ẹyin ojú ẹ̀ ló bà ó máa fò dànù báyìí ni àbórí òpè ni ta ni mọ́mí who is your who is your mother you must be mad. èmi ni ìyá ẹ̀ bọ́ lórí burúkú ni ìgbà tí ìyá ẹ̀ kú ò lọ kú ìyá ẹ̀ ni. mọ́mí ṣé mo ṣẹ̀yìn tẹ́lẹ̀ ni. ó ṣe mí nǹkan tó ṣẹ́jú mi lọ ó ṣẹ́ ọwọ́ mi sí òòṣẹ́ mi. mọ́mí ọkọ mi mọ́mí sí mo ti ń bọ̀ náà ọ̀dọ̀ àwọn fámìlì mọ́mí sí mi mo ti ń bọ̀ ó pa ẹdí àwọn òde sọ̀rọ̀ jo jo jo jọ jọ má bí àmì mo ní kó me bí àmì ṣé mo bẹ sọ̀rọ̀ ìbátú ti dé mo ta sí ẹ àbí mo kí ẹ ṣé mo ní mo bẹ sọ̀rọ̀ wọ́n bí ẹ léèrè ọ̀rọ̀ yẹn bẹ́ẹ̀ ṣe ń bí ẹ yẹn máa dára lóhùn pẹ̀lú ìbéèrè tó ń bí ẹ simple. wọ́n ló ti ń rìnrìn kùnrin wọ́n ló ti ń yàlè torí ẹni tó bá ti ń ṣòṣì káàkiri dúró lọ tó bá ti di bóbìnrin ti bẹ̀rẹ̀ sí ní rìn ní gbígbọ́ kó kú òlé ọjọ́ kìíní ọjọ́ kejì ó ti wá sọmọ di gbẹ̀wù dání fún mi àbí àwọn tó bá ti sọ báyìí lábẹ́ ti gé kò sí tó bá tó bá ti sọ ọ náà òun náà ló gbúdọ̀ ṣe àbí wọn bí ẹja o ò tí ì tó bẹ́ẹ̀ ìyá ẹ̀ tó kú gbòòlè bá mi fà bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ níbo ló máa ń kó burúkú ara lọ. ó dẹ̀ mo lọ sọ́dọ̀ àwọn fámìlì mọ́ mi. ọ̀dọ̀ àwọn fámìlì yìí dúná lẹ́yìn ìyá ẹ̀ tó ti kú tó ti filẹ̀ bóra bí aṣọ èwo ló tún wọ́rọ̀ important nínú wọn tó ju tọkọlé ẹ̀ lọ torí mo rọ́ ta o mo mọ̀ yìí tó máa ń pè lọ kú tó yẹ pé tálá ń tolo lórí burúkú kan báyìí ọlọ́run ò jẹ́ kó dá fún un wọn náà mo mọ̀ kejì bẹ́ẹ̀ ni torí ojú ẹyọ kan ló kù ẹyọ kan ti fọ́ à ń bẹ lọ́run àbúrò ìyá ẹ̀ tó jẹ́ pé ọmọ ọ̀dọ́ wa nulẹ̀ yìí ó bẹ́ ta ẹ̀ so èwo ló wà ní ìyí tó wà ìpọ́táǹtì nínú àwọn fámìlì ẹ̀ tó dó lórí ire wo ló lọ bá tó ju tọkọ ẹ lọ. mọ́mì àwọn fámìlì tèmi náà wà ìpọ́táǹtì yẹn àwọn dẹ̀ ni mo lọ rí. mo rò pé ọmọdé yìí ti yí ìyàwó ẹ̀ máa ń yàlẹ́ ó mà ti níbi tó fẹ́ kó lọ gbèsè ah, bẹ̀rẹ̀ tó wá rí o àwọn afẹ́ pa aláṣẹ fún ẹ nínú ilé mi sórí ìjọ tó o bá tún jáde tí ọmọ mi sọ fún mi pé o jáde tó di pé ó lè mọ̀ yí pé tí o bá rí ẹ you know how it feels o wá kórí burúkú oko bọ́ lọ síbi tó bá lọ tó bá tún bí ẹ rẹ gẹ́gẹ́ mi hù gbọ́ igbó wọlé ni òṣì again. bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ ẹni tí o bá ti níyàwó kò kí n mọ bó ṣe máa ṣàpọ́nlé ìbẹ̀rù mi. I can go to anywhere I wish to go. Could I see anybody. I mean anybody tó lè dá mi dúró. Abímbọ́lá. Bímbọ́lá. Mm-hmm. Sẹ́tìrì. Sẹ́tìrì. Sẹ́tìrì. Sẹ́tìrì. Eh. Sẹ́tìrì pé ọmọ ilé ẹ̀kọ́ ní kọ́ọ̀ tó gbọ́kànlé tó ń sọ fún pé kó máa lọ kò sí kankan. Inú mi dùn pọ̀ ìwọ ló wá dáadáa mi. Ohun tọ́jú eléyìí máa rí. Ah, ah. O ti gbóhùn ẹ̀kọ́ rí. Ọpọlọ ni o. Wọ́n ń béèrè lọ́wọ́ ojú wọ́n ní ìwọ ojú wọ́n ní ṣé ọ̀rọ̀ yẹn ṣe ṣojú ẹ̀ ojú lòun ò sí mẹ́gbà tó ṣẹlẹ̀ wọ́n ní ìwọ ẹnu kọ́ ẹnu lòun wọ́n wá béèrè lọ́wọ́ mú imú yín mú orí lòun ti mọ tó máa ṣe ẹgbẹ́ orí ìdánù ní ta máa ṣe fún mi ìdájọ́ tí màá fún nìyẹn màá bẹ̀ dànù torítorí. àìmọ̀ ìjẹ́ ká bẹ lórí torí tá a bá bẹ lórí òṣìṣẹ́ kan tún láwa náà tún dáhùn àmọ́ ẹ jẹ́ ká jẹ́ kó mọ̀ pé eléyìí tó ti lọ sọ́dọ̀ àwọn ẹbí ẹ̀ tó padà wọlé eléyìí ni àjẹmọ́ pé tó bá di ìgbà míì tó bá tọ́ ìlú ẹ̀ bó ṣe lọ yẹ kó sàmà gbé bẹ̀ kò jù ẹ lọ. Tòkunbọ̀ bó lè ṣe mọ̀ pé mo wà ń bí mo ti wáyé dé inú ilé wọn sọ fún mi pé àgbàlá lẹ wà. ìyá èmi náà wàá sáré jẹ́ wí ọ̀sán ni. ok sà ẹni kì í yọjú sí mi. èmi mo ní kó yọjú sí mi torí ohun tí ó bẹ̀ mí ni mo ní kó wá gbọ́ àbájáde rẹ̀. mo ti bí fálérè mo sì ti bi àwọn alálẹ̀ léèrè àmọ́ wọ́n wá jẹ́ kó yé mi wípé ìwọ àti abara méjì kan tó dókù ńlẹjọ́ ń dùyàwó yìí mo ń bá òkú dùyàwó àṣà kò sẹ́ni tó ń bá mi dùyàwó mi kò dẹ̀ sẹ́ni bọ́dẹ̀ tó ń bá mi dùn débi tí yóò máa jẹ́ pé òkú èmi àtòkú la ń dùyàwó ẹ dẹ̀ bìlíf pé èmi gangan ni mo yọ lójú fa Tókunbọ̀ ifá ò kì í purọ́ bẹ́ẹ̀ ni ọ̀pẹ̀lẹ̀ ò ní ṣèké igba arúmọlẹ̀ ò ní fìgbà kankan fi bọ̀kan nínú wò ma je jẹ́ o dudu ọrọ ni o. dádì ọ̀rọ̀ tẹ́ ẹ̀ sọ mi ní àtòkùn ṣe máa du ìyàwó. ẹ Tókunbọ̀. sáà ò rí ọ̀nà àbáyọ wà kí wàá lọ́nà o rẹ àtẹ̀mí àti ìyàwó rẹ̀ àti wọ́ á wà jọ ìrìn àjò kékeré kan ìgbà náà ló wà mọ tí ń ṣẹlẹ̀ màá gbé ìyàwó mi wá àtẹ̀mí àtẹ̀yìn àti ìyàwó mi á jọ lọ síbì kan tábà ti débẹ̀ tán gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí ní ṣẹlẹ̀ mọ́. ó bá yanjú. àwa mo jáde kò ní sọ̀ngbà náà. ló bá tán ó bá tán. pẹ̀lẹ́ o bọ́ wọn máa wó ń ta ni. ẹ wo ní ìfẹ́ ẹ̀ka ara lọ owó kúrò tó jẹ wà náà tó wà lọ fọkàn rẹ balẹ̀ kò lè tó bá wù ú gbogbo ẹ̀ ní kó yànjú. Sunday ìrègùn má dé o adákẹ́dájọ́ yóò dá òtítọ́ torí pé obìnrin ni kú ikú lóbìnrin kò ṣe má ní ni wọ́n tún jẹ́ kí la lè ṣe láyé yìí láìsí tóbìnrin ikú obìnrin má bà mí o obìnrin ni kú ikú lóbìnrin kò ṣe má ní. ìsìnkú ọ̀rọ̀ ìwọ ni mo wá pè báyìí o mo fẹ́ kó o jẹ́ mi ibikíbi tó o bá wà. àkọ́kọ́ ọmọ ọlọ́run gbẹ̀bí ṣẹ̀kẹ̀rẹ̀ bàbá àwọn ìlú òbíbi àgbẹ̀ olúfẹ̀ ìkífẹ́ rọ ọ̀kàìláì ọ̀kàìláì ìsìnkú ọ̀hún. o ṣe mo dúpẹ́ mo dúpẹ́ tó jẹ́ mi kí ló dé ìwọ tí ń bọ̀ wọ́n tún ṣọ̀run kí ló tó wá ń dààmú tọkọtaya tí ń bẹ nílé ayé yìí kí ló ṣe fún wọn tó fi ń dààmú wọn. àwo mò ń jẹ́ o mi ò ní dáríjì wọn. ẹ rí àwa méjì nìyá mi bí ikú obìnrin náà ló pàkejì mi. wàhálà ti fẹ́ lọ́rùn báyìí lọ. tí wọ́n máa ti mú ìṣẹ́yìn. owó kí ni. owó gbogbo ni. látàlí àlọ́ tí mo lè máa fún mi lọ́wọ́ láàárọ̀ yìí. ẹ̀ ṣé oró lọ́wọ́ mi ni ṣèbí torí ẹ̀ náà mo ṣe ń sáré lọ sí ṣọ́ọ̀bù sí kí n lè mú kọ́mọ́kọ́mọ́ gba àwọn mọ́tò táwọn kọ́ sọ́wọ́ àkówá kí n sáré ṣe ìtìmọ̀ àṣẹ kí n dẹ̀ padà wálé wá fún ẹ lówó. àdìrọ́ ti ba yí ẹ jẹ́ láti ọ̀sẹ̀ kan mọ́tò ọ̀dà o ò mọ́tò tún ṣe o ò ṣe gbá kọ̀ọ̀kan mi kò káyé bọ́ lẹ́yìn ìwà fún mi lóko tó lọ. kí ló dé tó máa ń wúwà báyìí kí ló dé tó máa ń wúwà báyìí ṣe bá kórè ìwòran òràn kí ló rí bẹ́ẹ̀ kí ló rí bẹ́ẹ̀ kò sówó kankan bọ́ òde ṣàánú mi kí ló ti jẹ́. kí ló dé àǹtí ẹ̀jẹ̀ tẹ̀ kẹ́ náà ojoojúmọ́ ariwo ariwo ẹ̀mọ́rú àdúgbò tá a wà náà ah, ó ga o ọ̀hún kú ẹ̀yìn náà ẹ̀ kó kù. ọ̀tí ẹ̀ báyìí nígbà tó ẹ̀ṣẹ̀ dé náà tó ti kó ó ti fẹnu sọ̀rọ̀ ẹ̀ sójú òtì ẹ̀ ẹ máa ṣe àǹtí. ọkọ tìyàwó ni wá à yanjú ẹ̀ fún ara wa. ẹ tẹ̀kẹ̀ yìí sí ẹ ṣe gan ẹ gbọ́. ẹ gbọ́dọ̀ ọkùnrin sí wọn lọ́wọ́ ṣá ọ̀dà wọ èmi àti ẹni ṣọ̀fẹ́ lẹ́nu wọ́n dá wa mọ̀ wá gbà. obìnrin ni kú ikú lóbìnrin kò ṣe é má ní. kí ló ń yẹ̀wò bẹ́ẹ̀ ni wọ́n tún jẹ́. mo ṣe parí mọ́tò yẹn mo ṣe ṣe parí everything ṣe rí ọ́ìlì yẹn ní àjò tẹ́lẹ̀ so akọ̀mọ̀jọ ọ́ìlì yẹn máa replace àdẹ̀ra e, àwọn nǹkan kan àbí méjì sí. so ojo oil ní mọ́tò tèmi ti gbé wá látijọ́ wo. ẹyin àwọn nǹkan tó wà lára ẹ̀ tí mo kọ́kọ́ ń ṣe ni gbogbo táyà yìí báyìí Oh, o tún fẹ́ bá mi ra táyà mi. no o sọ pé táyà mi ti lọ. òun ò tiẹ̀ jògbọ́ brake pad ẹ̀ mo change brake pad gbogbo àwọn nǹkan tó da dúró yẹn bọ̀ báyọ̀ ọlá ẹ máa ẹ máa gba mọ́tò yìí. jọ̀mọ̀ tó mọ́tò yìí ló fi gbà ọmọ mi lọ́sùn. máa yanjú ẹ bí. jọ̀mọ̀ kó o lọ́ fi gbà ọmọ mi lọ́sùn. èyí ọwọ́ ò ti gbà nǹkan tó bẹ kò lẹ́nu ààrẹ àpọ̀ ṣe bó sá fún mi lẹ́ni. lẹ́ni yìí rí àṣẹ ní ṣọ́ọ̀bù ẹ̀dẹ̀ máa mú nǹkan lẹ̀ ṣe bó lónìí ti jù ni o ṣe nílé o ṣe níta àwọn ọmọ tó wúlò sí kó fowó oúnjẹ sílẹ̀ irọ́ ni. àti bó bá ṣe oṣù yẹn ránṣẹ́ wò kiri lẹ́ni ajọ máa tàjà ń bí mi. tún sálọ ṣe ní ṣọ́ọ̀bù ẹ̀ tún sálọ. ọkọ mi mà ní o ọkọ mi ní wèrè ẹ o àmọ́ kò lè ṣọkọ kò tọkọ rárá bẹ́ẹ̀ bèrè owó oúnjẹ lọ́wẹ̀ òun ò ní owó nǹkan òun kò lówó oúnjẹ tí mo sì mọ̀ rí akọ́ṣìbérò kí n dákẹ́ màá tì ẹ́ lójú lẹ́yìn. ẹ jọ ẹ ìlú wa lówó náà. èlé ni wèrè fi ilẹ̀ bó fi one thousand ní afẹ́dédé afẹ́ jẹun mọ bó ṣe máa ṣe owó mọ bó ṣe máa náwó. tó rárá o yẹ mi lọ fún ẹ. ẹ gbogbo gbogbo ẹni ọsàn kó mọ bó ṣe máa náwó o ò tún lè ṣe o ò tún ibi iṣẹ́ náà ṣe ẹ irú èèyàn wo ni ẹ. mo ń tọ́jú ẹ nǹkan kékeré ò kí n tó ni. nǹkan kékeré ò ń tó ṣoṣù ẹ pé ìyàwó ẹ ni woman. ìyàwó mi ni. níṣu lọ́kà gangan. Ah, ìwọ ni láyé ẹ máa gbé mọ́tò yìí lọ́la o máa gbé mọ́tò yìí lọ́la. oúnjẹ kúrà ló máa rà òrùka ló ń jẹ kẹ̀kọ́tọ̀ ara obìnrin ni ikú lóbìnrin kò ṣe má ní ni wọ́n tún jẹ́ kí la lè ṣe láyé yìí láìsí tóbìnrin ikú obìnrin pápá mi o obìnrin ni ikú lóbìnrin kò ṣe má ní. Ni wọ́n tún jẹ́ kí la lè ṣe láyé yìí láìsí tóbìnrin ikú obìnrin má pa mí o. ẹ báwo dẹni wá àtọkọ ẹ ṣe wá ṣe bẹ́ẹ̀. ṣé mo ní kéèyàn àtẹ̀dọ̀dọ̀ lásìlẹ̀ gbé kékeré ni pé bó pẹ́ bóyá owó àwọlé àfi bọ́wọ́ yóò ṣe dé bàbá ìrówó oúnjẹ ìjà ni. bàbá ìrówó gbá ìjọ̀gbọ̀n ni kò tún wá lówó kò tún lájò irú ọkùnrin olórí burúkú wo ni ẹ wò ó gbogbo àwọn ọkùnrin àríbẹ̀ yẹn o ẹ ta ló fẹ́ rírú wọ ọmọ tó dà báyìí ẹwà sì wà lára ẹ ò tí ì dàgbà jù ò tí ì pọ̀jù fún àtirọ́kùnrin ẹ ló wá kí ẹ mọ́lẹ̀ lẹ́bẹ̀rẹ̀ sí ní ìṣera yín bẹ̀yẹn ẹ. ẹ ẹ wo gbogbo wọn ẹ̀kọ́ náà ni gbogbo àwọn ọkùnrin olórí burúkú ni wọ́n mọ̀ ní nǹkan tó fẹ́ ṣe àfikún bá yéèyàn jẹ́ ṣá. gbogbo àwọn ọkùnrin kọ́ la rí bẹ́ẹ̀ wò ó tó bá mọrú àwa báyìí a máa tún tiẹ̀ ṣe ni àwọn ọkùnrin olóríire wà ó kàn jẹ́ pé olórí burúkú tó lọ yàn ní ọkọ ọlọ́run ní jẹ́ ká ṣe rìn tó dẹ̀ tí wàá mọ orí àwa báyìí wàá mọ̀ pé àwọn ọkùnrin gidi wà mo ṣetán láti fowó tún tiẹ̀ ṣe ah, ó dùn lọ́mọbìnrin ó dẹ̀ rẹwà ó dúró. káàdì mi nìyẹn eh, mo kàn fi wọ tẹ̀sí wá mi wàá sí ẹ̀mọ́ ipò pàdé yìí. ó ti pọ̀ jù ẹ ti fún mi lówó lẹ́ẹ̀kan. wọ́n yá máa rò kí o ṣe gan ilé náà ni. ọ̀nlọ́lẹ̀ ẹ wọnú mọ́tò kì í gbé ẹ délé. ẹ má jẹ́ ká ṣe bẹ́ẹ̀ ṣe rí wọ́n mọ̀ ní àti ẹ̀gbọ́n ládùúgbò yìí àwọn ẹlẹ́nu màrí màá sọ tọ́ba rí wa ń sábẹ̀rẹ̀ sí gbé nǹkan tó yẹ kán gbé kiri rẹ̀ ẹ̀ máa wá rí yín gbọ́ bí yẹn ṣàkíyèsí pé nǹkan kan ràn nínú òtẹ́ẹ̀lì ẹ ṣàkíyèsí so iye tẹ́ ń pa tẹ́lẹ̀ lẹ́ ń pa sí nǹkan tó ń sọ fún mi nìyẹn ṣé ẹ rí pé ṣèèṣì pọ̀ tí bá béèrè lọ́wọ́ yín ẹ sọ pé kò sọ́jà tí bá sọ pé báwo lowó ṣe rí bà ẹ ní no sales ṣé òtẹ́ẹ̀ ti tèmi nìkan ni kò ti ń sí ṣèèṣì ni. sir tẹ bá notice pé. Be ìlú ò really fara rọ ní àsìkò tá a wà yìí there is food scarcity everywhere and tẹ́ bá tún wò other way round àwọn ìyàwó ilé ló máa ń really patronize wa lóòtẹ́ẹ̀lì àti ọkọ ilé so this food scarcity of a thing kò jẹ́ kí gbogbo wọn lè ráyè láti máa wá apply hotel wa dáadáa àwọn ọkọ ilé àwọn ti dúró ti ìyàwó wọn lé àwọn ìyàwó ilé náà àwọn náà ti dúró ti ọkọ wọn nílé tẹ́ bá tún wá wo the youth side àwọn boys tó ń gbé àwọn ọmọ girls kéékèèké yẹn wá kò sówó lọ́wọ́ àwọn náà láti gan bus àbí láti fi wọ cab first scarcity yìí ó really affect sales wa nǹkan tó fa nìyẹn sá. so ìlú ò fararọ tí ìlú ò bá wá fararọ ṣé bí tọkùnrin àtobìnrin ni àbí mi tí mo rí irin tí mi ò tà tó jẹ́ hòtẹ́ẹ̀lì ni mo á ṣí business kò ṣe má ṣe ni mo ṣì so nǹkan tó ń sọ fún mi nísìn ni pé eh, hòtẹ́ẹ̀lì ti tèmi o ni ó ti sún àwọn because èmi àti ìjà àwa náà lọ sóòtẹ́ẹ̀ máa ń lọ sóòtẹ́ẹ̀ dáadáa mm-hmm. mo dẹ̀ mọ bí ọjà ṣe ń ta wàràwàrà lọ́wọ́n ọ̀dà hotels ó ṣe wá jẹ́ ti tèmi. ẹyin chief nǹkan tó ṣẹlẹ̀ ni wípé ṣe rí àwọn hòtẹ́ẹ̀lì tẹ́ yìí lọ yẹn tẹ́ bá dáadáa bóyá bí ọwọ́ ọ̀nà ló wà bóyá mo sá fún ẹ tó làwọn yẹn wà hòtẹ́ẹ̀lì tuntun wa gbangba ló wà ìyẹn náà lè tún fa one of the reasons tí wọn fi really apply hòtẹ́ẹ̀lì wa bàbá. kí ni wàá lè sọ lẹ́ni tí ó dùn kí ló ń sọ lẹ́nu tí ò dùn yìí kò tẹ̀ wá gbòòrò àwọn tó ń ná bí tẹ́lẹ̀ ṣé ìgboro kan náà ìgboro náà kọ́ ló wà ṣé mo gbé kúrò ní ṣé ò tẹ̀ tẹ̀mí rèébì kan ni àbọ̀wọn ìyàwó ilé tó ń sọ yìí wọ́n gbé wọn wá síbi ṣé wọ́n sọ pé ó sàn ni àbọ̀wọn bá lé ilé náà tó ń gbé àwọn ìyàwó ilé wá síbi ṣé wọ́n sọ pé ó sàn ni. ok kò sí problem àbọ̀ abá ni ti tẹ̀ ẹ̀ kitchen department ìyá tó fara tògiri wọ́n sọ pé wọn ò jẹun náà. ẹ dáàdi ẹ kò sọ́jà ni sà. ṣé ò ń gbọ́. mo ṣì ní pé bí a kà ṣe special prayer nínú hòtẹ́ẹ̀lì yìí sọ àwọn old customer àtọ́lọ wọn lè padà wá ni sà. lóòótọ́ ni a need the special prayer ní hòtẹ́ẹ̀lì. bẹ́ẹ̀ni sà. because ìgbà tí máa gbẹ síṣẹ́ báyìí kan ló ṣe rí ọdún mélòó ló ti lò lọ́dọ̀ mi bí a ló ti dùn ọdún kan àbọ̀dún méjì lọ wo nǹkan tó di that means gbogbo ráìsì mi àtòkèlè tó wà ní kíṣìn mi ó kàn jẹ́. ẹ̀mẹ́ta lójúmọ́ náà ni sá. ọmọdé ìbàdàn mi jẹ́ sẹ́mi ni bàbá ẹ̀ tó máa fi jẹun lẹ́ẹ̀mẹ́ta ṣé àtàn ni ṣebí iṣẹ́ ni mo ní kó wá ṣe ṣé mo ní kó máa sóúnjẹ kó máa jẹ́ fúnra ẹni ẹ̀ẹ̀mẹ́ta ló ń jẹun ah, kì í ṣe prayer nìkan la máa ṣe ní òtẹ́ẹ̀lì o a máa wọ special vigil nítorí jíjẹ special vigil bí a máa bẹ̀rẹ̀ nítorí títí ẹ. wọ́n ní ẹ ti ẹ̀ bèrè lọ́wọ́ òróró náà ni. Ah, ṣó tẹ̀rù òun ọmọ dáadáa ni kò tẹ̀ nídìí pé mò ń béèrè question lọ́wọ́ tó because ọmọ dáadáa ni ó máa ní good explanation bó ṣe wà. ẹ kó sọ tẹnẹ náà ká gbọ́. àníjì ah, ẹ ah, sọ́dọ̀ àwọn méjì àwọn ọmọ àwọn méjì àwọn nìṣòro mi ní òtẹ́ẹ̀lì. òun kọ́ ṣòwò sí lára staff yín ni. a ní kí n ṣèṣòro bí ayé mi sẹ́ẹ̀ staff ni.

kí lè sọ lẹ́nu tí ò dùn yín náà ṣé bẹ ṣe báwọn tó kù yìí kí ló dé tẹ̀lé bóun yìí tó yẹ pé inú yàrá lẹ́tí máa lọ bá wí àbí inú ọ́fíìsì lẹ́tí máa lọ bá wí. ṣébí èmi ni mo gbà wọ́n jà èmi mo mọ ìṣesí olúkálùkù mọ wà olúkálùkù wọn tó bá tó bá bá wí bì ìgbà yẹn lórí òní pé mo lè ní kó lọ dúró dè mí lọ́fíìsì àbí inú yàrá màá dẹ̀ bá wí kí lẹ́rìn tó ṣù máa bá wí o kìdìdò wí ó ní bó ṣe ń bá wí. èmi náà ti rí ẹ ní máa sọ wípé. kí ni kí ni bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́wọ́ mi ṣé mo fẹ́ lọ fokùn wọ́wọ́ wọ́n ni àní kò sọ́jà àbí àbí kò sọ́jà ṣé kí n lọ fokùn wọ́wọ́ wá lé ni. ṣé ẹ̀ gbọ́ bó ṣe ń sọ̀rọ̀. àní kò fi sí. no ejò sọ̀rọ̀ kò sọ̀rọ̀ ṣé ẹni tó ní ọpọlọ. oh my god. ó ti mọ lára bóun ṣe ń wù àti ẹ̀yìn mo ti dá sí lára. ẹ jẹ́ kó quit náà kó máa lọ dẹ̀. ó sì máa quit ó máa lọ dúró dè mí nínú yàrá. Eh, wa ṣẹ́rí tí ṣèṣì bá ń kọ̀tínú láti máa rí báyìí máa ní gbogbo yín yes I will call another person that will handle business ẹ má bà tèmi jẹ́ ẹ má bà tèmi jẹ́ obìnrin ò tán lù àwọn oníṣìlẹ̀ ò jẹ́ tán lù ẹ má bà tèmi jẹ́ rárá. From this point, we will be every day, every hour, you know that ṣe máa wà lọ́la mo tún máa try láti ṣe more awareness so that people can always walk into our hotels ló bá ṣe òun ṣẹṣẹ ló bá ń wẹ̀ lọ sínú yàrá wọn máa lọ́wọ́ wọn wá àwọn gbọ́dọ̀ lo yàrá wọn ìṣòro tèmi gbọ́dọ̀ yẹn àwọn gbọ́dọ̀ mọ̀ sí lo yàrá wọn owó jẹ gbọ́dọ̀ máa wọlé. ọmọ dáadáa tiẹ̀ lòun changes ìyàwó àti ìwọ náà yàtọ̀ sáwọn kan tẹ́lẹ̀ lè bá wọn wí. bóyá ah, ah, ẹ máa lọ. ẹ ṣe gan madam. ọ̀rọ̀ ẹ ọmọ dáadáa ẹ máa lálùbáríkà sáwọn kan. Hmm. máa bá wí ṣé tí bá tẹ̀ máa fóbìnrin àbí kí là ń sọ kí ló ń sọ kó ló lọ ṣé tí bá fẹ́ fóbìnrin ṣé yọ̀mùyọ̀mù yìí máa fẹ́ mi ò láì bẹ́ẹ̀ ṣe máa ń ṣe o mi ò láì bẹ́ẹ̀ ṣe máa ń ṣe náà à ń bá ọmọ wí ẹ̀jẹ̀ ń disgrace mi lójú ọmọ yìí. obìnrin níkú ikú lóbìnrin kò ṣe má ní ni wọ́n tún jẹ́ kí la lè ṣe láyé yìí láìsí tóbìnrin obìnrin bàbá mi o obìnrin ni kú ikú lóbìnrin. òun wájú àmì lálẹ́ yìí o kí ló dé gangan náà ó lè yẹ kí n sọ̀rọ̀ ẹ̀ fi mí sílẹ̀. kí ló tó máa ń sọ̀rọ̀ báyìí náà báwo lè ṣe máa ní kí n jẹ kó sùn àjọ wà lórí bẹ́ẹ̀ a lè fara kanra wa tó bá yà wá sọ pé ìgbà kan ṣàwo kan kò sọmọ kò sí nǹkan kan ṣé obìnrin tó bá fẹ́ ń bímọ ṣó máa pàtàn dé ni. Hmm nǹkan tó máa ń rí ẹ sínú nìyẹn tó máa ń ní òun mú wá kò sówó àwọn tó bá ti kan torí bẹ́ẹ̀dì wa máa ranjú kó wa máa ranjú kó báyẹn ni lónà ṣé wò mọ̀ pé ní dúdú ló máa ń múrí yá wa ni tó bá fún mi ní owó inú mi á dùn màá ní mo fẹ́ ṣe ìwà wí tán sẹ́yìn ká bímọ ká ṣe kinní kan tó bá bímọ yẹn jọ ṣé ó fẹ́ wá jìyà láyé ni èmi ò lè bímọ tó máa jìyà láyé o. ní ló mọ ìmọ̀ kó tó ta ló sọ fún ẹ̀pọ̀ ọmọ kan máa wá sáyé máa wá jìyà ṣé ọlọ́run tó fẹ́ ṣọmọ ṣé kò tí pèsè gbogbo nǹkan tọ́mọ yẹn máa jẹ́ láyé kò tí pèsè ẹ̀ sílẹ̀ fún ni. amọ̀rú yìí ẹ̀yin tálíkà lè máa ń ronú bẹ́ẹ̀ tẹ́ mo máa dé ó ti pèsè nǹkan tó máa jẹ sílẹ̀ mi ò ṣe àgbò má dà mí láàmú lálẹ́ tí o bá dà mí láàmú nǹkan tí máa ṣe fún ọ ní láìkẹ́ rárá o kò jẹ́ kó ẹ̀ pé tó bá tún fọwọ́ kàn mí anything tí bá rí máa fọ́ mú ẹ lórí ni wàá kú dànù kò dẹ̀ kàn mí ṣó ti yẹ bẹ́ẹ̀ yẹn. ṣé má ní kí wọ́n tún jẹ́ kí lá lè ṣe láyé yìí láìsí tòbí ni ṣé o ní pé mama gbọ́ mi sọ̀rọ̀ lórí burúkú máa sanwó ta ni ṣé ó pọ́sibú lèmi wá dúró báyìí tí mo ṣiṣẹ́ ni ìgbà tẹ́mi wọn gbòòrò tó lè jẹ̀mí lówó ìṣúná máa ní ọ̀hún tún bẹ̀rẹ̀ o ìwọ náà wọn sọ pé àti wàhálà yín pọ̀. àmúra ọ̀dà pé ìfẹ́ra yín ṣé kan tó yẹ kó sọ fún mi nìyẹn ni wọ́n jẹun lọ́wọ́ dúró mi kó má sanwó wàá rí pẹ́ẹ́tọ́ tí bá fẹ́ mọ̀ ọ́ mọ́ ìyá ẹ̀ lọ́wọ́ bí ẹ máa rò pé nǹkan mi ìṣẹ̀lẹ̀ ni. àníkẹ́ ní sùúrù mọ̀ fún yín lówó yín mi láìbẹ̀ ṣe máa ń ṣe ẹ ti máa pariwo. mo ti gbọ́ kò sí wàhálà. Eh, eh sà kí lè ṣe bì. rárá sà èèyàn kan ló rọtí lánàá ó wá sanwó bíi mẹ́rin kò sanwó méjì tó kù mo wá bá jà pé kí ló tí ò bá mi gbowó. èèyàn kan ra mẹ́rin èèyàn kan sanwó méjì so ibi lẹ fi meeting sí ibi lẹ rògbé tí máa gbowó ọtí méjì tó kù rárá rárá bí ìwọ náà ti join ẹ àánú ìwọ ló ṣe mí ìwọ very soon very very soon ó máa tẹ̀lé ọmọbìnrin ẹjọ́ ẹjọ́ máa kó mi iṣẹ́ mi sorry for yourself ìwọ ni kó má bínú and you tó mọ̀ pé gbogbo èèyàn ló ń complain ẹ gbogbo èèyàn ló ń complain ẹ yí pé o lazy à ń jẹ́ ń sọ fún ẹ ìgbà díẹ̀ ló kù fún ẹ i'm very sure ìgbà díẹ̀ kóṣù yìí tó parí òun lọ kò sẹ́ni tó lè bá mi sọ. ẹ ká get out of my church. ká sọ jàre àtàwọn ọmọ ìsìfẹ́ rẹ̀ yìí ah, ẹ̀wọ̀ ọlọ́run àlọ́ yọ wá ń bíbà ìlànà ọpẹ́lọpẹ́ ọlọ́run ọpẹ́lọpẹ́ àwọn èèyàn gidi ní iléeṣẹ́ yóò bá ti jóná látànà ah, bọ̀bọ̀ mẹkáníìkì ní ìṣelóde tó pẹpẹtẹ o ọ̀gá wa dà èní o òun máa pa wọ́n o ṣe náà ń bá yàwó òun sùn ọ̀gá wa ti gbà yàwó òun àfi kó ń pọ̀ ọ̀gá wa lẹ́ni òun á dáná sun iléeṣẹ́ mo bá ní kí n ní iye ìrora kí n tó sọ̀rọ̀ lọ́lọ́kadà kan náà bá dé pé à kí n wò ó kí n tètè kìlọ̀ fọ́gá wa yẹn ó ti ní ṣìnà jù ó ṣègbà ẹ wò ẹ jẹ́ ìṣàlàyé fún yín tẹ bá rí bí lánàá bẹ́ẹ̀ ó ṣe pọ̀ tó bọ́lọ́kadà ṣe ń sọ̀rọ̀ ni mẹkáníìkì ń sọ̀rọ̀ gbogbo wọn lẹ gbàyàwó pé kí n sọ fún yín kẹ́kẹ́ tó rí i pé mo lálejò ń bí ni ah. Ah, ṣé nǹkan rọ́ọ̀lù ẹ̀ o gbé rédíò mi ni. Ah, mo sọ fún yín pé mo lálejò ó dẹ̀ sọ̀rọ̀ lọ́nà. ìwọ ni kò má bínú. àǹtí ẹ má bínú àbó màá gbọ́. kí ni kí ni kí ah, ni tó fi ṣe yín ni àìtí kò fa ńlẹ̀ ifá ti ń ṣe ẹ̀yin náà ni màá bá sọ̀rọ̀ láàárọ̀ màá bá yín sọ̀rọ̀ lọ́sàn-án màá bá yín sọ̀rọ̀ lálẹ́ the same thing náà lẹ́tún máa máa ṣe ẹ̀yin náà ègbó nǹkan tí ọmọọṣẹ́ yín sọ mẹkáníìkì. Ah! ìwọ náà sọ bẹ́ẹ̀ mẹkáníìkì kí lèmi àti mẹkáníìkì fẹ́ fàpọ̀. ẹ̀yin ni lánàá ẹ̀yin ni lẹ́nìí bí ẹ̀kọ́ apọ̀kọ̀ jẹ́ kí ló dé ọ́fíìsì ẹ̀yin ni ṣé mi ò tó fún yín báyìí ni ẹ wò mí látòkè ẹ wò ó ẹ wò ó ẹ wò mọ. ìgbà tó ń dùnnú mi náà láti jọ yìí òun ló dùnnú mi. Ah. ó mọ̀ mí kó tó dà náà nà. ṣé mi ò kí ń bá yín sọ ni bàbá wo fóònù yín oríṣiríṣi text message la máa rí oríṣiríṣi kọ́ la máa rí lórí píngì lórí whatsapp kí ló dé ẹ̀yin nìkan ni ẹ̀yin nìkan ni kíní yín dùn ni. ó sọ pé mẹkáníkì jẹ́mi àti mẹkáníkì ní. Ah, iṣẹ́ ti tán iṣẹ́ ti tán bíi Ah, ṣé mo parọ́ mọ́ wọn ni èwo ni wèrè gan náà èwo lórí burúkú orí burúkú ọ̀rọ̀ wo náà sọ jáde lẹ́nu èwo ni wèrè èwo ni ránì èmi mo rán wọn ṣe ni mo bá ti wọn jẹ́ ni àbẹ́ màá gbọ́rọ̀ gbogbo yín dẹ̀ ń kẹ́nu bòmí ẹ̀ ń léèwọ̀n mi ẹ jọ nítorí ọlọ́run ṣé mo parọ́ ni ṣé mo parọ́ mọ́ wọn ni ṣé wọn gbẹ̀yàwó mẹkáníìkì ni. fún mi try láti máa take things easy problem tó ní ni pé ò kí ń take nǹkan easy it's not say bóyá chief ń bínú on something wọ́n ní pé ìgbà táwọn dé bó ṣe gbọ́rọ̀ yẹn sílẹ̀ ló bá wọn nu orú ọmọ ẹ̀lẹ́lẹ́gbẹ̀ẹ́ àwọn the next thing tó máa sọ fáwọn ni ẹyin chief o ẹyin mechanic ti wá síbi ó ti wá para mi bá and all that pé bọ́ọ̀lù ìfẹ́ kọ́ ọmọ tó wà lẹ́gbẹ̀ẹ́ àwọn fíl. kí ni ṣé mi parọ́ mọ́ wọn ni àbí èmi wọn ní kọ́nà gbẹ̀yàwó mẹkáníìkì ìgbà tí mẹkáníìkì débi báyìí tó bẹ̀rẹ̀ sí ní pariwo pé òun máa dáná sun ilé iṣẹ́ òun máa sun gbogbo amọ́lé ṣé kí wá rí wọn kí má jíṣẹ́ fún wa ni ẹ jẹ́ ká wọ́n ah. sọ̀rọ̀ ọjọ́ kan náà ṣe màlúù máa gùn orí wọn máa pé lọ́jọ́ yìí. wọ́n lè pọ̀ wọ́n lè ò ṣe ní pọ̀ wọ́n lè pọ̀ ṣe ní pọ̀ ìgbà tó sọ pé wọ́n sáàkì mi wọ́n ṣe máa sáàkì mi kí ni mo ṣe tó tọ́ tọ́mọ láwọn máa sáàkì mi. akókò bí wọ́n sáàkì ẹ wọ́n lè ti pọ̀ jù ọ̀rọ̀ yìí wọ́n mú mi láyé kó jẹ́ pé ìkọ̀kọ̀ wà lẹ́yìn ẹ̀ ah, èmi fura sí ẹ o wọ́n ní kó wọn kó wà láàrin wa ti ṣèpù kan tó fẹ́ ká mọ̀ because ọ̀rọ̀ mímú láyé ẹ̀ gan ó ju ọ̀rọ̀ pé ó ṣe kí ni ó ṣe kí ni ó ṣe. èmi chief adékúrẹ́sì ni ò lè yówó wọn ọlọ́wọ́n bò ní jẹ́ ẹjọ́ nítorí ọlọ́wọ́n ẹjọ́ o. ó ga fún ẹ your own too much. Um, Fúnmi àwa ti lọ bẹ chief on your behalf and he said kí gbogbo wa ká padà sẹ́nu iṣẹ́ wípé ìwọ ò ní problem o pé àwọn ti dárí jẹ so all you need to do is go calm down èmi àti ẹ ti jọ lọ bẹ́ẹ̀ bẹ̀bẹ̀ má dá sọ́rọ̀ chief mọ́ àti ìwọ náà bá fẹ́ bá wọn wí lọ́jọ́ mi keep it to yourself tí èèyàn bá ti wà pẹ̀lú wọn tó bá wà alone you tell him. bẹ́ẹ̀ni ọ̀rẹ́ má ṣe sùúrù. má ṣe sùúrù wo nìyẹn máa wò tó ọ̀rọ̀ lẹ̀ tó lọ́jọ́ tó máa gbọ́n máa gùn tó wà lẹ̀ wọ́n ṣáà má ti kù sí tó èmi ṣe ní ìdùnnú oṣù. ṣáà dúpẹ́ lọ́wọ́ wa ni bí wọ́n lè ṣe ń bẹ̀ wọ́n bó ṣe ń dọ̀bálẹ̀ lèmi náà kúnlẹ̀ torí ọlọ́ọ̀ má ṣe sùúrù o everything ṣáà parí báyìí ikú ẹ̀ mọ̀ ń kú lọ báyìí ṣáà fún mi bí stout ẹ fún mi bí má bà mí o. àṣepamọ́ ìkó wà o. mo ṣàṣe. èyí tí mo bẹ́ẹ̀ ṣe jẹ́ ó ti tó. mo ń lọlé wa bòde èyí tí mo bẹ́ẹ̀ ṣe ti tó mi ò lè wá para mi sínú ìyà torí pé mo fẹ́ nífẹ̀ẹ́ mi ò ṣe mọ́ mo ń lọlé wa. Ah, irú ọ̀rọ̀ wo ló ń sọ lẹ́nu yẹn báwo ló ṣe máa sọ pé òun lọ ó mọ gbogbo bí mo ṣe ń tiraka lórí ẹ mo ń jan pata kí nǹkan lè dáná ni ó ṣe máa lóun lọ. jọ ní ọdún wo ló fẹ́ jan pata dà láti jọ́sí mo sì fẹ́ jan pata yìí náà ni òun gbogbo yìí náà ló sọ fún mi mi ò ṣe sùúrù lérè mọ́ mo fẹ́ lọ síbi táwọn ẹgbẹ́ mi ti ṣoríire mo fẹ́ lọ ṣoríire fún ara mi ó bí mo ṣe rí ṣé bí mo ṣe dédé rèé nígbà tí yóò bá oúnjẹ gidi jẹ báwo lóyún ṣe fẹ́ dúró báwo làwọ̀ ṣe fẹ́ dà mo ń lọ mi ò dúró mọ́. o yìí sọ pé ò ń lọ ó ṣe jẹ́ nígbà tí nǹkan ti da tán tí gbogbo ẹ ti súnmọ́ ṣé orí nǹkan tí mo rí ni o ṣe máa lò ń lọ. ṣé bòde tí sí èwo ni mo fẹ́ ṣá wo fan. yóò tí mo ti mọ̀ ẹni fan ti wà o tún lọ tún ṣe. no o fan transformer lásán ló blow náà dẹ̀ ni mo ti fix yẹn Ma worry everything ma wà okay now. ṣe transformer ló blow o dẹ̀ àní transformer ló blow náà o. mo ṣe ẹsẹ̀ mi ẹsẹ̀ mi omi ò lè parọ́ fún mi kí ló dé ẹ ẹ ẹ ń ra ìgbìmọ̀ àkílódé ẹ̀ẹ́dẹ̀ máa rẹ́ mi jẹ kílódé kí ló ṣẹlẹ̀ ẹ eh, ṣé torí pẹ̀tí rí mi lọ́mọ kékeré ẹ dá mi lóhùn ṣé torí pẹ̀tí rí mi lọ́mọ kékeré màá wà mí báyìí ẹ máa gbé oríṣiríṣi obìnrin wá bẹ ṣe ń gbé kúkúrú ẹ máa gbé gíga bẹ ṣe ń gbé lẹ́pa ẹ máa gbọ́ wọ̀bọ̀ ẹ máa gbọ́ wọn lọ́yàn ńlá onídìí ńlá ẹ máa gbé ogun ẹ wá máa fi lámi lójú mi báyìí ṣó dà bẹ́ẹ̀ ẹ. sórí gbogbo àwọn tí mò ń gbé wá yẹn gbogbo ọkọ náà ní girlfriend business talk lásán ni báwo ṣe máa fi wọn lẹ lójú. ẹ fi wọn lá mi lójú chief ẹ fi wọn lá mi lójú bẹ́ẹ̀ lẹlẹlẹ lọ́jọ́ wo mi báyìí lẹgbọn lọyàn láyẹn wa àtọnídìí láyẹn ló wá jókòó ló bẹ ló bẹ̀rẹ̀ sí ń gbé mi sọ̀rọ̀ òṣì ló bá mi sọ̀rọ̀ bíṣì gẹ́gẹ́ bẹ́ẹ̀ pé òun nìyàwó chief ẹ wù ẹ jẹ́ kí n sọ fún yín èmi ò nífẹ̀ẹ́ sí ogbó ilé ìta ìṣe yòó mo dẹ̀ fi ẹjọ́ ara yín sùn yìí sí ṣé o pé ẹ mọ bẹ ṣe máa ń yọra ẹ máa máa bẹ̀rẹ̀ kí ẹ máa bá mi à ń gbogbo wọn bẹ ṣe ń gbé ogun wọn kiri náà kò sí èyí tó ń ṣeré fún yín dáadáa kò sí èyí tó ṣeré tó mí inú wọn tó at the end of the day náà ẹ wá máa bẹ̀rẹ̀ mi ẹ máa dọ̀bálẹ̀ ẹ máa bẹ̀rẹ̀ mi pé kí kí n jọ kí n gbé wá kí n gbé wá kí n gbé súnmọ́ yín ẹ wo ẹ jẹ́ kí n sọ fún yín tí ẹ bá ti dáwọ́ gbogbo pálapàla yìí dúró ẹ má wà bá mi pé kí n gbé fún sọ́tún wọn. sórí gbogbo wọn ní ìdílá yẹn èmi kọ́ ni mò ń gbé súnmọ́ wọn àwọn náà ń gbé súnmọ́ mi. wọ́n máa gbé súnmọ́ yín ẹ̀ṣẹ́ ẹ̀yin náà ẹ̀ṣẹ́ súnmọ́ ẹ̀yìn ṣé dandan nìkan gbé súnmọ́ yín ni tọ́wọ́n bá gbé wa ẹ̀ẹ́dẹ́yẹ ẹlẹ́fẹ̀ẹ́. bàbá mi ṣe ń sọ̀rọ̀ báyìí eré yàtọ̀ síra wọn ìyẹn ni kò má sọ lóòótọ́ máa wá ń bẹ̀bẹ̀ máa ọ mọ̀ pé mosquito ni wọ́n máa ń ṣe fún mi nísàlẹ̀ lókè ah, ta ló fẹ́ mi eré ṣe bí ìwọ yànmùyànmù ni ẹ. Sorry, sir. Sorry for yourself. Get, get out of my, my sight. Ah. Shop right. Shop right. Obìnrin ni kú, ikú lóbìnrin. Ẹ. Mama wa ayélabọ́lá nǹkan tí èmi máa sọ fún yín ni pé kádàrá love ákàkàdì rẹ̀ bá ti wáyé pa máa rí bẹ́ẹ̀ là á rí hmm. ó débùdó tiẹ̀ ó bọ́ lẹ́nu yẹn mi ìfẹ́ kẹrònú mọ́mà ọlọ́run bá mo fi bẹ̀yìn nǹkan tí a nídìí sí ni pé àdúrà ni ká máa fi ran olóògbé yìí lọ́wọ́ kọ́lọ́ má tún jẹ́ ká rírú ẹ̀ mọ́ kó bá jíǹkì láàyè kó tẹ sáfẹ́fẹ́ rẹ̀ mọ́ ọmọ ìgbogbo ọní bá pa gúnugún irú ni ọ̀kadùn gbogbo ẹni bá pa kàlàmọ̀gbò irú ọ̀kasù gbogbo ẹni lọ́wọ́ nínú ikú ọmọ mi pátá gbogbo ẹni lọ́ máa sunkún alẹ́ bí wọ́n ṣe dàrònú sí mi lára láwọ̀ lè sùn lárúgbó ara mi ogun ẹkún nìkan lè ràn gbogbo ẹni lọ́ máa sunkún alẹ́. Mami ẹ má rò mọ́ gẹ́gẹ́ bí alájà tó sọ ọmọ tó bá máa bá yín kalẹ̀ oníṣe báyẹn ṣe àròkàn ló ń fa ikú àsundá o àti wípé ewé kan ò lè jábọ́ kí ọlọ́run má mọ̀ sí i ṣe ti gbọ́ ẹ pẹ̀lẹ́ a ní rírú ẹ̀ mọ́ ọ. broda ayélabọ́lá mm. ẹ kú àtẹ̀mọ́ra ọlọ́run níjà rírẹ́ mọ́ àmọ́ nǹkan tẹ̀ ń ṣe ẹ̀ nídẹ̀ẹ́ bẹ́ẹ̀ ṣe ń ṣe ìgbọ̀n ẹ lè fúnra yín ní high blood pressure ẹ ní láti ronú because ẹ̀yin nìkan náà ló kú pẹ̀lú màmá tó yẹ kẹ́ máa kàn sóò wọn ọlọ́ba mo fi bẹ̀ yín nǹkan tó ṣẹlẹ̀ ó ti ṣẹlẹ̀ ká kárìbọn látẹ̀ ní dọ́là kò ní kẹ́ni tó kú jí mọ́ ẹ jọ̀ọ́ fọlọ́ọ̀ba bẹ̀ yín. àwọn oníkan náà wọ̀ ọ́ ẹ̀gbọ́n. ṣe ti wá rí báyìí. ṣé arábìnrin tẹ́ ń wo yìí àwọn náà ṣokùnfà ikú mi wọn àti ìyá rẹ̀. màmí ẹ fún ọkọ mi káàbọ̀ báwo lọjà. kò tiẹ̀ nídìí kí n béèrè pé ajé ń gbajẹ mo tiẹ̀ sí rí kó ṣe ọkọ mi pẹ̀lẹ́. ẹ ẹ wò màmí èmi ò kún àwọn abayín tajà yìí mọ́ tó ló ti ń sún èmi báyìí o kí ló dé lóòótọ́ àwọn boys ń mọ́ bá mi rajà bó ṣe lóko wọn fọwọ́ jẹ nílẹ̀ ẹ̀ dẹ̀nà pé ara tèmi ò gba ọgbọ́n rọ́bìṣì báyẹn. ó kọ́ mi wá máa ní sùúrù ni wọn kò dùn mọ́ èmi inú kó máa ta kó máa kiri búrẹ́dì kiri ẹgbẹ́ wa ń sùkúl ń sìn ó yẹ kí ìwọ náà wà ń sùkúl bọ̀ tó yẹ kó yí ẹ ó gbogbo nǹkan tá à ń tà kì í ṣe ìfẹ́ inú mi nà wọ́n má ti ń fọgbó pa ẹ́ lára ah, ah. ọgbọ́n ló máa fi ṣe é. Ah, ṣé kí wọ́n gbà fún wọn ni màmí. ọkọ mi ní pé kò gbà fún wọn. báwo ni sọ pé o ti gbọ́ ó ò tẹ̀ sọ pé ó bù gẹ́gẹ́ báwo lóyìnbó ṣe máa ń sọ pé customer is always right mi ní kó o bù wọn tí o ti gbọ́kọ mi. màámi tí yín ni mo wò tí yín ni mo wò kò tẹ́ mi lẹ́rù gbogbo nǹkan tí mi ṣe fún yín yìí o mo ti gbọ́ ẹ wò ṣe ti rí bí mo ṣe wà yìí ibi ń pa mí bàjẹ́ kí ló wà ní. ó yẹ kó mọ̀ pé màá ti dáná sílẹ̀ fún ẹ. Ah, kí ló wà ní. Ah, ẹ̀bà wà ní. òun ah, oh, máa mi yín àtẹ̀bà yìí ṣe fẹ́kẹ́ bá wù lórí èèyàn ni ẹ̀bà ẹ̀bà ẹ̀bà ó o. ọkọ mi jò dodo náà jẹ ẹ̀bà lọ́sàn. tó bá ti da àti rice yóò ti gbọ́ ìwà àti rice ìwà àti rice oúnjẹ yẹn ni rice ó ní kó Sherry, I must confess to you, practical rubbish lè ṣe. Nǹkan tẹ practice going an rubbish ni. Ìfipè ní má fi fìdí, ṣé mo pé ńgbà tí a fẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ yìí, ìṣẹ̀lẹ̀ wa ti ẹnu ń díjọ̀jọ̀ ń di pé kéré within six months, a máa kó wọlé wa. Ná ẹ̀wọ̀ bí tá a ṣe wà. Mo fẹ́ kẹ́ ẹ sọ problem yìí fún mi. Right now, mo fẹ́ gbọ́. Ẹ má bínú sáà tábà ní káwo tòótọ́ àti tó bí oṣù mẹ́fà sí tí mo ti dáwọ́ lé iṣẹ́ tí ò dẹ̀ ti parí tòótọ́ but mo tó wà ń bẹ̀ ni pé kò kí n ṣẹjọ́ mi náà sá o tábà ní káwo. kò kí n ṣẹjọ́ yín àbí kí lẹ sọ kò kí n ṣẹjọ́ yín ẹ ń ṣèyàn gidi o èèyàn bí ẹ kéèyàn mú lọ sí kọ́nà kó pa yín dànù ni ah! níjọ́ tó wá sí bíbáyìí ṣe lè rẹ́ bàbà lẹ́ ń bẹ̀bà lẹ́ ń bẹ̀bẹ̀ fiṣẹ́ wọ́n wá gbéṣẹ́ fún yín tán erémuṣẹ́ wọ́n bẹ̀ sí ní ṣe dáadáa ẹ ẹ ẹ kọ́lé àbọ̀ fún wa kí ló dé náà ẹ ẹ jọ níjọ́ tí ẹ wá sí bíbá yìí ṣé ẹ tóbi tó yìí ṣé ẹ tóbi tó yìí gbàtẹ́ wa gbàṣẹ ẹ ń mọ ẹ mọ ẹ bẹ̀rẹ̀ sí ní ṣe fàájì káàkiri àwọn tó gbéṣẹ́ fún yín gan àtóbi tó yín láti ìjọba ti gbéṣẹ́ fún yín ẹ ẹ mú ẹ ṣe mọ̀kùmọ̀kù kí ló dé náà ẹ wá ní kí má bínú ẹni kò ṣẹjọ yín kí ló kì í ṣẹjọ yín. màdàm ètò ẹ̀sọ́ ẹ̀ ń ṣe ọlọ́run ní gbogbo nǹkan wọn kì í túṣe ọlọ́run o ẹ má bínú ẹ bá mi bẹ̀ wọ́n. ẹ jẹ́ ẹgbẹ́ ra yín ẹ má bẹ̀rù rárá bébì mo ti sọ fún ẹ jẹ́ ká wá àwọn capable hands ká gbéṣẹ́ yìí fún kó ṣiṣẹ́ wa bá ṣe fẹ́ ìtàwọn ilé tó fi odidi oṣù mẹ́fà tó fi pilẹ̀ wèrè ìjọ ẹgbẹ́ tó bẹ́ẹ̀ ọdún rẹ̀ ló fẹ́ já tọ́ni kọ́ má bínú kọ́ má bínú kò ń ṣẹ́jú àwọn ẹjọ ṣe ó ní nǹkan kan tẹ bèrè tí à fún yín àbí gbogbo owó tẹ ṣe ń bèrè owó kọ́là fún yín àbí gbogbo náà ń bèrè màtíríà kọ́là fún yín so kí ló wá sọ pé ń da yín dúró gangan náà kí ló wá sọ pé ń da yín dúró. Um, ẹ mọ̀ kó tó ṣẹlẹ̀ engineer ṣẹlẹ̀ tí bébì mi bá bínú di next year mi ò ní bẹ̀ máa fílẹ̀ kó máa bu yín ah. ṣe kálí mi gan-an tó lè bẹ̀ mí ó máa mú wa sínú ilé but the issue is this kí ló ń ẹ mo bá wọn àmọ́ fẹ́kẹ́ fún mi níbi oṣù mẹ́ta then lẹ́yìn yẹn ẹ máa dẹ̀ fún mi láwọn materials tó kù tá a máa fi parí ẹ̀ because èyí tó kù lẹ̀ kò lè tó so tọ́lá ti fún mi ní gbogbo èèyàn ó kéré gan oṣù mẹ́ta àtẹ̀yìn kan bá débẹ̀ ilé yín ti di àwòyanu. oṣù mẹ́ta. ni mà. èèyàn burúkú ni ọ̀tá ajé ni èèyàn ẹranko lásán lásán èkejì ajá ni bí mo gbọ́ oníjọ́sù mẹ́ta ìgé. ẹ ń ṣèyàn ọlọ́run èèyàn játijàti ìkejì ajá ni ẹ ń ṣèyàn gidi rárá rárá. ṣẹ́ẹ̀rì ẹnjìníà tó bá máa bóyá láti èyí di next year mi ní sọ̀rọ̀ kí tó fún yín lóṣù mẹ́ta ṣé tẹ́ bá fi bí ọdún kan ṣe foundation ẹ jọ̀ọ́ ṣé ọdún mẹ́fà ìjọ ọ̀gá ẹgbẹ́ fi jọ yàrá kan. ṣẹ́ẹ̀rì ilẹ̀ tẹ́ ẹ rà tẹ́ kọ́lé sórí ẹ̀ kò ń ṣe ilẹ̀ lásán ilẹ̀ olómìnisà so bá yẹ ṣe foundation sórí ẹ̀ yẹn tábà ní sùúrù kò gbẹ̀kọ́ tó dùgbà bẹ̀rẹ̀ sí ní gbélé lórí ẹ̀sà ó máa dàwó ni nǹkan tó fa ni ẹ̀ tó fi gba táǹbẹ̀ ẹ̀ ni ẹ̀sà sọ̀bọ̀ ẹ fún mi lóṣù mẹ́ta yẹn tẹ́yìn kan bá débẹ̀ inú yẹn máa dùn so Madame, ẹ má bínú ṣe gbọ́. kí làwọn kan tẹ ní ìdìbà. Ah, àwọn àwọn nǹkan tí mo nídìí sí ni ẹ fún mi ní àwọn ẹ fún mi ní cement iyanrìn dẹ àwọn block náà then iyanrìn so tá a máa fi parí everything so ó máa wà ókè sá. Ah, ó ti pẹ́ eh, yeah I have spoken to my baby the fact is um, oṣù mẹ́ta lẹ fẹ́ a máa fún yín lóṣù mẹ́ta àmọ́ ẹ wá gbọ́n lẹ́yìn oṣù mẹ́ta yẹn a fẹ́ kó wọlé yẹn. bí mo dá oṣù mẹ́ta fún yẹn tẹ́yìn kan bá débẹ̀ inú yín máa dùn gan. okay um, engineer um, I was spoken with my baby she is okay with that then I'm good to go. so maybe by this time tomorrow morning ten anything ten eh, ẹ wá bá mi nílé kí n fún yín láwọn nǹkan tẹ need kí ẹ lọ bẹ̀rẹ̀ iṣẹ́ yín padà. làgbára Ọlọ́run tẹ́yìn kan bá débẹ̀ ẹ̀rín lè máa bá kúrò bẹ́ẹ̀ ọlọ́run. ẹ mí sàn pé abá ẹ̀rín kúrò bẹ́ẹ̀. ẹ máa bẹ̀rẹ̀ kúrò bẹ́ẹ̀. ìjọba ẹ rí gbá àwọn ọmọ a ti gbọ́ a ti gbọ́ ẹ máa lọ. wo mú wa pè járe báwo lọjà tó ta. àwọn ohun ìdí tàn tán wọn mi dẹ̀ máa sọ̀rọ̀ tí má dé. wọn náà wo gbogbo jẹ tó búrẹ́dì báwo ló ń ṣe báyìí ajé máa wá ní sùúrù. bá mi bá àwọn ohun ìrìn kọjá ìwọ kan tó ṣe kó jáde kó gbé kan tó wá gbé lọ ó ti ó ti ó ti di gbogbo gbà ẹ kó gbé blọọkì gbé blọọkì kó gbé blọọkì lọ sókè. mo ti gbé láti ọkọ lọ sáyẹ fún àkọ́kọ́ àìkọkọ jẹ. máa wà jẹun pé kẹ gbé náà alóbìnrin ẹjọ tó yẹ kó jẹun ni. àwọn bá ṣe labourers ẹ máa ṣe kọ́ báyọ̀ gbà. tẹ báyìí tó kẹ wá ra búrẹ́dì ẹ tí jẹun o. màdáhùn lóhùn máa ra búrẹ́dì má wọrí. báwo dẹ̀ lọ́wọ́ tí mo bá ẹ sọ. má wọrí torí màdàmú àlòkè sọ́kàtì sọ́kàtì fún mi gbàgbé màá nìkan yá mi three thousand five hundred níbi. Eh, màá fún ẹ lẹ́kàn débi màdàmú láìkí mi gan eh. kò sí tí mo fi lọ́wọ́ náà lè fún mi o eh. ah, màdàmú ah, hmm. mo ní lọ́ọ̀kì ah, o àfikún àwọn ọlọ́ọ̀bí mi ni o ọlọ́run ọlọ́run. wọ́n ti ní sábà bá mara bukí gbogbo búrẹ́dì tẹ̀ tó àmàrà búrẹ́dì ẹ̀yẹ́ ti kìíní lọ ní mi tẹ̀ lè dùn. kí ló ṣe ọ̀rọ̀ bó burúkú ìgànnà ṣé o rí pé àwọn màdàmú àlókè tó ní ilé ni o lè gbé bẹ́ẹ̀dì òṣìdá ni ṣé oníyàtà ìṣà ṣé o gbádùn sọ́kà bọ́ọ̀lù ẹ̀ pé àwọn tó ní lówó wà níbà yìí wọ́n wà lókè ìwọ́n gbé búrẹ́dì òṣì dání níbà yìí òun jẹ búrẹ́dì sọ́kà bọ́ọ̀lù làkàyè ṣé ọmọ pé aráàlú tó ń jẹ búrẹ́dì yóò mọ̀ pa ọ̀rẹ́ ló ń jẹ ni. gbogbo ẹgbẹ́ tí mò ń bá sọ̀rọ̀ tó ò dá mi lówó àti wípé mo sọ fẹ́ pé ọmọ ilẹ̀ yìí kó bá ta sọ̀rọ̀ mọ́ tó bá ti wá sí ibà yìí àtàlà bẹ̀rẹ̀ kú ni kò kí ṣe ìrọ̀ ọmọdé. ọ̀gá ẹni sùúrù jọ ẹni sùúrù ṣé ìgbé ìwà ni wọ́n jẹ ni mo ní gbogbo kò yẹ mo kọ́ ya bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ ẹ̀bùn ọ̀rẹ́ òfin kan èmi ò gbé lẹ́nu ìlọ̀gbọ̀n ọ̀gbẹ́ lẹ́nu. ẹ̀gẹ́ mi. mo ní gbé lẹ́nu ọgbẹ́ ìmọ̀lẹ́ bá sọ̀rọ̀ níbi ìbàdàn ìmọ̀lẹ́ bẹ́ẹ̀ ọ̀gá wa lókè ọ̀gá wa lókè má dẹ́rù bàbí jáde má dẹ́rù bàbí. àwọn ah, ń bọ̀ ọ̀gá ìlẹ̀ ní ìmọ̀lẹ́ bá ọ̀ ní òfin ni iṣẹ́ ìdí tó ń bí màá jọ lójú pé iṣẹ́ ìdí tó ń bí wọ́n fọ́ má ẹ̀ ní ṣe ń bí bàbá lọ. ọjọ́ ìbí sùn jáde ẹ̀ ẹ̀ ìdààmú bẹ́ẹ̀ mọ́ mi wọ́n mi padà lóhùn. ó ti ṣiṣẹ́ bí ọ̀la sẹ́mi ẹ̀rú ló ń bá sọ pé ó lè wọ́n àtẹ́fẹ́ pọ̀ ń ṣe kó wá lè jẹun mo fẹ́ wá bẹ́ẹ̀ jẹ́ ẹni pé kí n bá kí n lè dáhùn jẹ tó ní ẹgbẹ́ta aláwọ̀ tó gbàgbé ìṣe òun ọ̀rọ̀ àwọn ilé ló jẹ. màjàmá wo tí ẹ gbé bẹ́ẹ̀dì ṣé mi ò fẹ́ ra bẹ́ẹ̀dì kan ni ṣé mi ra bẹ́ẹ̀dì ni o ra bẹ́ẹ̀dì. àbí ṣe ló dé ọ̀rọ̀ ẹ̀wọ̀n ni èmi bá sọ̀rọ̀ wọn gbọ́dọ̀ lẹ́nu àbí iṣẹ́ ìtọ́jú ẹ̀ máa wọ́n ṣe é pé mi ò bá ra mi sọ̀rọ̀ báwo ni mo wà nínú tó láṣẹ ń bíbá yìí ó ní ọ̀pẹ ìbẹ́yìn náà ìjọba wọ́n fẹ́ sọ wọn fún náà àti ọ̀fẹ́ mi náà. ẹ̀ẹ́dẹ̀ tó ìwọ ọ̀fẹ́ bá fọ́ bẹ̀rẹ̀ bóyá ló máa parí báyìí bóyá ló máa kó sa ṣáàmà bọ́bọ́ yìí ó gbàgbọ́ kan ṣáà mú bẹ́ẹ̀ ń pàṣẹ ó dẹ̀ ń tóbi lẹ́nu. yes ṣé ti ní náà. ṣé o ṣe rí ẹ pé àtìgbà tí mo ti rí ẹ tó ti ṣe irú owó oṣù tó rí tó tó tó tó tó ṣínú títí tí ẹ yọrí wà tó gbẹ lórí tásíkù ni mo ti mọ̀ pé wèrè ni ẹ ṣó gbádùn ni. ó ti tó ẹ kò ń pariwo ah, ah, kí ni nǹkan tó ṣẹlẹ̀ báyìí kí ló dé. ẹ má bínú jáde màdàmú ọ̀hún yìí jẹ́ ìtìmọ̀ bẹ́ẹ̀ ṣá ìjà yín náà ni mo ń gbé e ó rí ó mà rí mà ní kẹ tẹ wọlé tó tiẹ̀ kí búrẹ́dì gbèrè ló gbé dání tó ń jẹ búrẹ́dì ń bíbà yìí ẹ ìmájì kó kọ̀ pọ́n ilé mà. ẹ ṣe máa o ṣe é wà tí obìnrin bá ti gbé búrẹ́dì wá sí ibà tí máa ti fẹ́ rà kọ́lọ́ obìnrin náà wọ́n máa ní àtàrí àjànà kù òṣèré olóńgbò òṣèré olóńgbò pé kí máa bá ọmọbìnrin sọ̀rọ̀ mo dẹ̀ ní ọ̀gá wáyé tí mo ṣe lè ra oúnjẹ tí mo ẹrù orí báyìí ibi ọ̀gá gan lóbi èyí gan tó tó nídìí nílé ẹgbẹ́ rẹ̀ wọn láti gbà wọn ti wá sí bọ́wọ́ orí nǹkan lóbi èrí ṣé máa pa àà èmi. site manager ẹ wo báwo lè ṣe máa ń treat àwọn tẹjọ ń ṣiṣẹ́ báyìí ẹ ẹ jẹ́ ìsọ̀kan ọ̀fìn yìí wọn kì í ṣe ẹrú yìí o kó o wọ kàlẹ́ jẹ́. ẹrú mi ni ìlébi àmì ni bọ̀bọ̀ yìí òun ló ń kó yín gbà. bí a ṣe bí ẹrú náà la bí ọmọ tí bá kéré ní stature kò mí pé brain mi kéré o ní sùúrù ọ̀gá mi ló wà ibà. èmi ọ̀gá kan náà ló wà bí o èmi ọ̀gá ẹ̀. ok bí èmi kan mo wá aṣọ lásán bẹ̀rẹ̀. ẹ wo gbogbo ilé ọkọ tó gbogbo tó wà lẹ́yìn sí ilé ọkọ kò lọ sókè sí kò kó lọ sókè oníbẹ̀rù yìí rẹ̀ ń lé kiri. oníṣòro kí ló ṣe ẹ́ henceforth tí máa fi kúrò níbí báyìí n fẹ́ gbọ́ kó sọ anything mọ́ mo ti gbọ́ ṣó ti yẹ he is your co-worker. Um, uncle. ma. anytime tírù nǹkan báyìí bá tún ṣẹlẹ̀ ẹ bàbá tí ń lọ sìn máa fún yín ní káàdì mi kẹ́pẹ́ mi and I will deal with him. ṣe ti gbọ́ so that gbogbo adomi understand nǹkan tó ń ṣe yìí iṣẹ́ lónìí kẹ́ ṣe ọ̀tọ̀ nìkan tẹ̀ ń tẹ̀ ràn. èmi lọ fẹ́ fún nọ́mbà iṣẹ́ yìí ti já iṣẹ́ yìí ti já. oní búrẹ́dì yìí sùn ní ẹ̀fọn láti ẹ̀yìn àti ẹ̀ṣẹ́ ìbàdàn. à ń ṣe lọ bóyá gbogbo ìlú ọ̀fẹ́ tó máa gbé lọ sókè ẹ gbé lọ gbé lọ gbé lọ sẹ́yìn lọ. àjọ àárọ̀ ìwọ ó bí báyìí. bẹ́ẹ̀ mọ́ ọ ń gbómi ìwà síbi olójúmọ́ náà máa àbí. ṣé ọ̀rọ̀ yóò wà ní ọwọ́ tẹ̀lé wá lọ́wọ́ àárọ̀ yìí mo ní kẹjẹ ká jókòó ẹni tì tó fi do wípé àfi dandan dandan ká lọ sọ̀rọ̀ ní títì ká lọ sọ̀rọ̀ ńkọ́nà kí ló dé gangan kí ló ṣẹlẹ̀ tẹ́fẹ̀ẹ́ bá mi sọ iye oúnjẹ ẹlẹ́ẹ̀jẹ ẹlẹ́ẹ̀mú ó dẹ̀ jẹ́ ká máa lọ sí ṣọ́ọ̀bù mi ká lọ máa bára wa fà ń bẹ̀ as usual ẹ ní kò kí ló dé. bí a kọ́ ojú nǹkan tá a bá wa tá a bá ti yanjú ẹ̀ tán á jẹ àmúgbà yẹn. kí ni nǹkan tẹ̀lé wa. kò ṣe bí àtòkùnbọ̀ àwọn Yorùbá náà bọ̀ wọ́n ní ìyọ̀kan alábàáhùn kò ju mẹ́ta lọ ìwọ rè òun rè èmi rè wọ́n gẹ́gẹ́ bí ẹnìkan ọlọ́run bùkọ́ olówó ọlọ́lá látàrọ látọ́lọ́run bù fún wọn ló fi ràn èmi náà lọ́wọ́ bí mo dẹni tó ní ṣọ́ọ̀bù tí mò ń lo mọ́tò àmọ́ tó wá ń yà mí lẹ́nu ó ní tìyá Bímbọ́lá yìí ẹ wo bó ṣe rí láàrin wa ó tí ẹ ṣe nǹkan kan sọ̀rọ̀ ẹ̀ torí ẹ̀ la ṣe wá bá ẹ̀. ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí fi sọ̀rọ̀ bẹ́ẹ̀ wọn náà come to think of it gbogbo tó dà lẹ́yìn ṣé bẹ́ẹ̀mi lọ́lọ́run lò mọ́tò tó lò lẹ́yìn ṣé bẹ́ẹ̀mi lọ́lọ́run lò mi ò fi sèrè bí ìwọ ọlọ́run elégùnmarè ọ̀rọ̀ ló délẹ̀ ta ní ká sọ. ìyá bímbọ́ lòun ní lọ́ọ̀kì lọ́wọ́ mi rí bó ṣe wáyé mi ìmọ̀rú kò ní lọ́ọ̀kì rárá ó dẹ̀ máa ń gbìyànjú pé kí n lè ṣe fóun náà ìjọ tó bá máa dé báyìí ìtìdà kó jẹ́ pé bóyá owó tó wà lọ́ọ̀mì mo ti fi rajà tàbí bóyá mo ti fi ṣe kankan you don't have any luck. ẹ má sọ pé ọ̀nà ìjọ torí ọgbọ́n ọjà àwọn obìnrin wà á ah, ìyá tòkè bọ̀ kí ni mo ṣe fún ẹ kí ni mo ṣe fún ẹ ọ̀dún mẹ́ta ìwé lóòótọ́ gbogbo ṣé ń bá ọ̀tọ̀ rẹ mi o tún ra mọ́tò sí ní ìdí ní ọ̀tọ̀ ní kíkọ́ ra mọ́tò fún mi wọ́n ní ojú tí ọ̀rẹ́ mi ojú òsì mi ó mọ̀ pé ìwọ̀n gbẹgbẹgbẹ lójú tì sí àlejò bá sọ̀rọ̀ lẹ́sìn ṣé ọmọ mi ìjọ bí ìsìn àsọ̀rọ̀ ẹ̀ ní ọ̀tọ̀ kó bọ̀ ṣé mo ṣẹ̀ ẹ́ ni tí wọ́n ti ẹ̀ṣẹ̀ bó ti ẹ̀dá ní jì nítorí ọ̀lẹ́ mọ́tò kíyà ìjẹ́ mi gbé ìyàtọ̀ kúnlẹ̀ mo fẹ́ kó wọ́n sí o mi ò sí gbogbo ìgbà tí ò sí kòkó lọ́gbọ̀ èmi nìkan ni àti jí àsímú èmi ni mò ń gbọ́ lórí ìṣokùnbọ̀ pápá èmi mò ń gbọ́ èmi rẹ̀ aṣọ sí mi mọ́ ó ṣe bá jẹ́ pé ìgbà tí mi ò wà ní kọ̀ọ̀kan sí mi ọ̀la fẹ́ help me orí mi ò dẹ̀gbà sọ̀rọ̀. ìwọ ní sùúrù ìyàtọ̀ kúnbọ̀ ẹ̀bẹ̀ kọ́ tèmi máa bẹ̀ ń sìn ni pé máa fẹ́ kó bá mi ràn án náà lọ́wọ́ jẹ́ kó náà bá wa dọ́gba àjọjẹ òdùn tíyàn kan ọba ní ẹ bá mi ṣàánú ẹ kò ṣe mo dúpẹ́ ìyá dúpẹ́ tó bá di next week mo fẹ́ gba owó kan kó tó di pé màá lọ fẹ́ rajà màá pè màá fọlọ́wọ́ yẹn kó lọ́ọ́ lọ bẹ̀rẹ̀ kan. oṣù ó máa fún mi next week. ṣé mo fẹ́ máa fi yẹn parọ́ ni. ọ̀tọ́jú ọlọ́run má disappoint mi ó ṣe ó ọ̀rẹ́ mi. a nírú ìjókòó yìí rí i eléyìí ti wá lè báyìí sẹ. kò tó bó ti lóò máa ṣe ah, ó máa ṣe fún ẹ. mo ṣe mo tọ́pọ̀ àdúpẹ́ ara ẹ̀ lò ṣe máa wá jẹun báyìí. ṣé onípàtà ni ojú gbogbo ẹ̀ sí kò sí nǹkan tó fún ata. ẹ ṣe ò bẹ́ẹ̀ lẹ́yìn kí n máa jẹun. bí ọlẹ́kẹ̀. báwa la ń ta. dákẹ́ mo ti gbowó sí ìrìnà àkúrà sànńdé sí fún mi kò máa jẹ́ pẹ̀lú sànńdé. àwọn ọ̀sẹ̀ ti dára ní bákàrà mo ti ń kí ọ̀sẹ̀ rẹ̀. báwo wà ní gbogbo nǹkan tó báyìí. ẹ̀mí kí mo ti sọ fún yín ṣé bí mo ṣe wà ọmọ skul ṣì ní mí owó tí màámi ò rí náà ṣe ni mo bá wọn kéré bread. sórí màdìí ajá mi sọ fún ẹ sórí kọsọpọ̀ ti gbọ́ fún mi kọsọpọ̀ ti gbọ́ sórí màá fi dá ẹ lójú pé láti sìn yín lọ gbogbo tí bá ń gbọ́ àbí iṣẹ́ tó ń wò yìí ìwọ ni màá kó fún àti owó skul tó fẹ́ san ni o àti owó ṣe bá máa raṣọ sára ẹni o gbogbo owó iṣẹ́ mi màá kó fún wọn ìwọ ló máa yọ owó jẹ fún mi náà kó dẹ̀ bá owó wọn ta sọ̀rọ̀ à ń ẹ fẹ́ fi ìdó oúnjẹ. ẹ dúró pé gbogbo gbogbo tó máa fi ní fún yín níbà. lágbára lọ́run ìwọ ni wọn kò fún ṣé mi ò fáìn ni mo fáìn mo lágbára mo lè ṣiṣẹ́. ẹ ẹ mọ kó ti ṣe ọ̀la mi ò kéré lọ́la tó bá ti di ọ̀túnla màá kéré màá fún yín lèsì. ìsayọ ni kí n gbọ́ ah, jẹ́ kí n gbọ́ ìsayọ. ìsayọ náà ni màá fún yín. sọ pé síbẹ̀ nù jẹ́ kí n fún ẹ lóko má dàbí pé òkàn jókòó látàárọ̀. àti owó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tẹ gbaná gbalẹ iná múyàn dání kó tẹ tó ti yé. máa fi mú un lé. kì í máa mú change nǹkan. gbogbo ẹ máa mú. Ah! <laughs> ó dáa ẹ wo èsì ayọ̀ lẹ máa gbọ́. owó oúnjẹ lójoojúmọ́ mhm. one thousand naira ni mo fún un. mr kí ló ń kọ́ ìyẹn náà gan. ayélabọ́lá mi. mr ayélabọ́lá kí ló ṣẹlẹ̀. ìgbà tí mo pè é lẹ́ẹ̀kan mo nídìí assistance nínú ara mi tí mi dà so mo wá lọ rí dókítà wọn á ní a ah, máa nílò tó fifty thousand naira mọ so tọ́lá mo ṣe pè yín lẹ́kọ̀ọ́ pé kí wọ́n bá yín màá dẹ̀ dá padà màá fi ṣiṣẹ́ fún yín mọ́. fifty thousand ẹ máa fi ṣiṣẹ́ fún mi ah! ẹ̀ẹ́dọ́nà èló ni wọ́n sọ fún yín ní site. Ah, wọ́n ṣe wá dáadáa o two five ló máa ń fún wa. two five lẹ́gbàá ọdún mélòó la wá fẹ́ fi ṣiṣẹ́ fún mi tí fifty thousand mi máa fi pé bí oṣù méjì ṣàmọ́ máa máa san. ọ̀rẹ́ ò gbà mí ni. jọ má bẹ mi ẹ tẹ bá rí fifty thousand yẹn wọ́n máa wà òkè. bẹ́ẹ̀ni. ara wọn dẹ̀ máa yá. bẹ́ẹ̀ni. ọ̀rẹ́ mi ò ní choice o a máa fún wọn náà ni ó ṣàgbọ́ condition tí mò ń sin wọn wà nǹkan tá a máa ṣe ni wípé wàá bá mi fún wọn fifty thousand tó bá di níbi irú ọ̀la àbọ̀túnla èmi á sẹ̀ǹdẹ̀ padà sí i. fifty thousand. Eh, eh, ẹ ṣe mọ nǹkan ẹ máa padà wá mi torí mi ò lówó kankan lọ́wọ́. Ah, rárá o ṣé kò possible kí wọ́n gbà á sí mi. ọ̀rẹ́ náà ló ṣe ń sọ̀rọ̀ bàbá tó ṣe pé bóyá mo kówó sílẹ̀ lé pé mo mọ̀ pọ́n padà bọ̀ wá gbowó. ẹ máa lọ tí màá máa rò wọ́n dẹ̀ máa pè níta. a ní kí ẹ máa lọ sẹ́ máa pè yín. rárá bí ìgbà wo ni kí wọ́n gbà. ìbú nọ́mbà wọn wà lọ ó kẹ́ pè mí létà nírọ̀lẹ́. ẹ pè tó bá jù rọ̀lẹ́ ṣé rọ̀lẹ́ ò pẹ́ jù. ó ti mọ̀ ọ́ ṣe wọn náà fún wọn lálàáfíà o. àmín mọ ṣòfò rẹ báwo ló ṣe máa ṣe báyìí fifty thousand kan kí n fún yàn. Ah, ah, fún wọn náà níṣẹ́ bí wọ́n bẹ́ẹ̀ ṣiṣẹ́ ni ó lè gbọ́ pọ́npọ́n sí ẹ̀rù sí. Ah, ọ̀rẹ́ má máa sọ pé bí eh, bá ní fún máa fún wọn torí mi máa gbowó tèmi lọ́wọ́ ẹ̀ padà. máa fún ẹ padà ṣáà fún wọn. fifty thousand. ẹ ká sùn. kí ni ká mú wá. mi ò ràn kọ́ mọ́ ẹ̀jẹ̀ Abímbọ́lá ni mo bèrè. Abímbọ́lá ò sí ilé àti pé láti bo ni ṣé kò sí. kò sí nǹkan kan mọ́ ọ̀rẹ́ mi ni mọ́ Abíbọ́lá ò sí nílé ó tiẹ̀ máa tọ̀tún lákó tó dé. Ah. ẹ má ti àtijọ́ sọ̀rọ̀ lé nínú àwọn lónìí kan wá sóhun nílé. mo ní Abíbọ́lá ò sí nílé ṣé màmá gbọ́mọ pamọ́ ni mo ní kò sí nílé. Ah. mo lọ rẹ fún lówó kan ni òun ló pè mí fọ́rọ̀ owó kan náà tó lè náà mo ṣe wá sí. ẹ má bínú o kí lorúkọ sí yín ayélabọ́lá ni. Eh, ayélabọ́lá ah, ó ti sọ bẹ́ẹ̀ fún mi má bínú tí náà ni mo kúkú ń ṣe mi ìfẹ́ kọ́ oríṣiríṣi ọkùnrin kó máa wá ọmọ tèmi wá níṣẹ́ ti gbọ́ ẹ má bínú níṣẹ́ ti gbọ́. adébọ́lá adébọ́lá ọládẹjọ tí náà ni mo kún ń ṣe ẹ jókòó ẹ jókòó ẹ jókòó ẹ jókòó. báwo ni iṣẹ́. I'm fine. Okay, what's ti bá What's kí ní ìwọ̀n. Mo ti mú wa, yóò wá my ká sáré rẹ̀ kó tó kì í máa padà sí iṣẹ́. Ọ̀rọ̀ ẹ ṣe, fún mi yẹ kí sáré rè. O ṣe ọkọ mi, ó dàbọ̀ ó bò ṣe. Ìgbà ọ̀rọ̀ ń jẹ́ kẹ́nu mi kókó fifteen thousand àbí twenty thousand ó máa fún ọmọ mi. Ah, aṣọ kọ́ lè yan o, ẹ rí bó ṣe rí. Ah, ọmọ mi jẹ́ kí n fẹnu kó jábí. Nigeria. Hey, how am I oh, I'm so happy to Ah, thank you. Thank you very much. you wa ni òkèèrè láti ilẹ̀ Amẹ́ríkà. Ẹbí been Bọ́lá máa kọ̀ lẹ́tẹ̀ báyìí. Mo ní Canada mo lọ Canada. Ìwọ l'Amẹ́ríkà America, ń pariwo. Ọ̀tọ̀ọ̀tọ̀ ni is a different country. Mo ti gbọ́ ìwọ náà ló máa kọ́ mi sọ́nà kí are mọ̀ látọ̀dọ̀. Ah. Àyọ̀ ẹ̀sùn lè nà. Omi mọ̀ kórè èèyàn dọ̀ta jù Hmm.

ìyẹn pé tó bá ti pẹ́ ní ìlú òyìnbó wọn kì í fẹ́ gbéyàwó bọ̀rọ̀ tó ṣẹlẹ̀ gbọ̀ngàn nìyẹn tó ah. ti rí abá sọ̀rọ̀ ah tó ti ní pété. mọ́mí mọ́mí. wọ́n rí àparò ọkọ mi. adé tó kún ń bọ̀ àkọ́dá ah, ah, ó ga o wúwo ókè báwo wà ní gbogbo Canada. Àbójú ẹ̀ gan, ó sì ti ṣúra ẹ̀. Àwa ẹ̀ ara ni Ọlọ́run ṣe wọlé. Ẹ sí mi disturb ẹgbẹ́ ẹ lálejò wọ́n bá ní wọ́n wá kì í wọ́n wá kì mí sílé pé àwọn tó kó dé hmm. wọ́n lọ́ wá kì í. airport náà fi bẹ́ẹ̀ mọ ju sista tó jókòó yìí. ìsọkúsọ ọ̀rọ̀ Abímbọ́lá nìyẹn. Abímbọ́lá ló ti dàgbà tó yìí. Ah, ah. màmá èlò lọmọ fi ń dàgbà. Ah, ọwọ́ mi ti di big girl Abímbọ́lá yìí. ẹ̀yin máa kí ni máa yìn ẹ kú ìtọ́jú Ọlọ́run bá ràn yín lọ́wọ́ Ọlọ́run bá dúró tì yín láti ń bọ́lá fìdí báyìí àti bí ẹni báyìí tó ń gbèlú ìbò ẹ̀yìn lè máa wọ gbogbo àwọ̀ ẹ̀ bó ṣe tutù nínú ah that's very nice pẹ̀lẹ́ pẹ̀lẹ́ sọ́gbọ́ àbọ̀ wa ní school àbí iṣẹ́. Eh, school ó fine fine. wọ́n mà gbàgbé wo nǹkan kan ò lọ déédéé ṣó tó fẹ́ bàa pawọ́ fún ẹ̀gbọ́n yìí owó gbà tí gbogbo nǹkan rí bákan mo ní kó má bá mi kiri bread. bread. ẹ eh, ó ń bá mọ́mọ́ ẹ̀ kiri bread ni actually very good girl kò dẹ́ rojú iṣẹ́. anyway ìyẹn gan burú jù àti kí èèyàn lọ sí school àti kí èèyàn tajà kò sí ètí ò ń bẹ ó kàn jẹ́ pé èèyàn ní ìní education because now at this hour education matter gidi gan ní times one day gbogbo ìrànlọ́wọ́ tọ́lọ́run bá lè ṣe fún mi láti lè jẹ́ kí Bímbọ́lá padà sí school i'm ready sẹ́rí time tí mo dé yìí títí tí Abímbọ́lá máa fi wọ school màá rí pé mo yanjú ẹ̀ kí tó lọ tí bá tún wá dé Canada gbogbo owó tó máa fi ka school tó máa fi parí ilé ìwé pátápátá mo rẹ́dí láti máa sẹ́ndẹ̀. ẹ ṣe gan-an. ẹ ẹ bá ń tẹ̀lé tẹ̀lé wa tẹ̀lé mi bẹ́ẹ̀ ni kiri búrẹ́dì tí bá bá ta lọ ẹ ẹ tí bá bá ta lọ. lọ́tò kún bọ̀ ṣé bí mo ṣe wà yìí mi ò tí ì lọlé o máa dúró nǹkan tẹ̀mí wọ̀ látà broad máa dúró máa gbà. ìyẹn gan ló máa bí ẹ̀kọ́ dúró ká lè tètè yanjú ọ̀rọ̀ ẹ̀. kódà tí mú mi bá wọlé gan tí mo bá lè dúró bá a ṣe rí dídé ni. àpò máa kúkú dúró tẹ̀lé máa lọ sọ. ẹ ẹ ká àtọkùnrin ẹ ká ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ̀yẹ máa lọlé gbogbo tó ń bọ̀ mà ní kí dábàá bá yẹn wá. mọ́mi mi ò gbọ́dọ̀ parọ́ fún mi ò lẹ́ni hide nǹkan tó bá wà nínú mi fún yín sef pé láti ẹ̀kan tí ọ̀rẹ́ yín ti lọ pẹ̀lú ọmọ sínú kan feel like bí kí mi àti ọmọ yẹn jọ máa wà papọ̀ mi ò lè parọ́ fún mi ti láìkọ́ ọmọ yẹn. ọlọ́run mà ní jẹ́ kó rí wú ẹ̀ aburú burúkú bó tilẹ̀ wù kó kéré tó ọlọ́run mà ní jẹ́ kó rí i ẹ ò mọ̀ ní bẹ̀rẹ̀ tiẹ̀ lọ́dọ̀ ọgbọ́n òbí ti sọ́ọ̀lù kó padà sọ́dọ̀ sẹ́tánì kó wá dẹni tó ń bá láwọn sọ̀rọ̀ títí tó wá gba mọ́kù sọ̀rọ̀ lórí àwọn eléyìí àwọn eléyìí kì í ṣe ènìyàn mọ́ ọlọ́mọ ti kára burú ọlọ́mọ ti kárí kò ṣe dáadáa ìṣẹ́ ti kọ́rúkọ sí wọn lára ah! tó bá ń gbọ́ ìṣẹ́ àwọn eléyìí tó kọ́ ní ìṣẹ́ ti mú ṣùgbọ́n àárín ìrọ̀bí ọ̀rọ̀ kankan kò sẹ́ni tó lálùbáríkà ní gbogbo wọn ọkọ mi ò lè fẹ́rú ọmọ tó yẹ lọ́mọ pé kí ló máa jẹ ọlọ́mọ àti orí ọkọ mi. mo mi mo mi kò sọmọ kankan tí ò dáa owó ló ń tara sí i ọmọ tí ẹ wo yìí everything pèsè lára bó sì wà ètò ọ̀run bá gbà mú màmá ẹ̀ dọ́là sí mọ̀. ọlọ́run ṣàánú fún mi ṣé ìṣe ní pé bóyá wọn ló wù wá síbí báyìí lọ́dọ̀ tó dàbí ọmọ ọ̀rá mi lọ́mọ táwọn ẹ̀ ti kú ló sọ pé fáìn ṣé tẹ́ ẹ̀ bá pupa ló fáìn ni ọmọ tí ò lọ́jọ́ iwájú ẹ̀yin ẹ̀ gbọ́n sí nǹkan kan èmi ò wájú ẹ̀ mi ò lẹ́yìn ẹ̀ kò ní nǹkan kan tẹ́yọ̀ ní gẹ́gẹ́ bí obìnrin ó ṣáà ní nǹkan tẹ́yọ̀ máa ń ní tó yẹ pé tọ́jọ́ tọkùnrin bá rí ìyẹ̀bá yà gbá kódà ìwé mi ìyá ìlélẹ́yìn kò sí pé bóyá ìlú sùúrà bẹ́ẹ̀ ó wà rẹ̀ ó ti ká bí lásìkò ìgbóyún bó ṣe ń sọ̀rọ̀ yẹn bẹ́ẹ̀ ni ó rùn ọ̀rẹ́ mi kan rùn pa mí níbẹ̀ yẹn ni mi ò kọ̀lẹ̀ sílápà ara mi kó lọ́dọ̀ wọn ni you cannot date such a person she is dirty òun náà ló tún sẹ́sì ìgbẹ́ ló tún máa bẹ̀rẹ̀ sí ní sanwó gbọ́ ọ̀ ló máa bẹ̀rẹ̀ sí ní gbọ́ bùkátà tí kì í ṣe tiẹ̀ àwọn eléyìí wọ́n ṣe pé ìyà fún wọn ni tẹ́kọ̀ wọn máa bá ti wọn lọ tẹ́kọ̀ máa bá ṣe èmi náà ti try lórí wọn títí títí nígbà tí wọ́n wá rí pé ìyá ti nù wọ́n mọ́ṣe lórí bọ́lá ń jogún ìyà fún wọn ni òun lèmi bó ṣe yẹ owó bá wọn kí wọ́n tiẹ̀ síbí kan tẹ́ bá mi sọ kí n tó wá láti Canada nìkan tí bá ti dé yìí ẹ fẹ́ mẹni tí mo láì tí mo fẹ́ fẹ́ tẹ́jẹ̀ máa máa tọ́jú ẹ̀ fún mi débi pé tí máa máa padà lọ tí máa máa padà di ẹ lè mú ọjọ́ wọ́dì. mo ti rọ ọmọ tí mo fẹ́ fẹ́ ọmọ tí mo láì délé lé. Ọlọ́run ní yóò ráburú ọkọ mi ṣàánú mi nítorí Ọlọ́run Ọlọ́run ní jẹ́ kó ráburú o ohun tó kọ̀ wọ́n dá burú lọ́wọ́ n tó kọ̀wọ́ nídìílé yẹn ah ó ju ọ̀burú yẹn kódà tó bá ń gbà àkóbá dá fara àwọn eléyìí lákòbá dá fara lóòrùn ní jẹ́kọ̀ọ́ bá burú o sórí ní tó bá sí àyè ẹdẹ tọ́lọ́ wọn lójú màrìnà jẹ́ ká burú bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọlọ́wọ́n ni yóò fàyàdé o ìjọ tó bá dà wọ́n lè lọ́wọ́ mú ọlọ́run má jẹ̀kọ́ wọ ẹ̀ka pé ìjọ tó bá ṣe wọ́n lóore ọlọ́run má jẹ̀kọ́ ọlọ́run olùsí ni wọ́n sọ̀rọ̀ ìlànà ọmọ ọlọ́run àti tẹ́kọ̀ọ́ ní ọ̀wọ́lẹ̀ olórí burúkú bàdé lọ́mọ wa ni ọmọ ìṣeré láyé wọn mọ́ jòtò yọ lọ́wọ́ ǹjẹ́ báwo ti sùn. ẹ káfọ́pà kò gbọ́ o àwọn ẹbí ìtàwọn ọlọ́dẹ àwọn ẹbí ìtàwọn ẹlẹ́fẹ́ o ẹlẹ́wọ̀n ìdílé sórí burúkú òṣìdí ìrora dára dájú àwọn eléèkẹ́. mi ò tí kì í jìnnà wọn wọn sì máa bá mi rí. kí n bá kì lójú rẹ kí wàá bá ọ. máa ń dọ̀bà lẹ́bàá ọmọ bújú pẹ̀lú pàǹpẹ́. àdàlábù ọmọ gidi ní ẹ̀sọ́ mọ́ra dáadáa ẹ̀sọ́ mọ́ra dáadáa kí n tẹ̀lé pé kọ́kọ́ bí ọ́ òun wá bí èrè kan Abímbọ́lá àbí kí ló pe orúkọ rẹ̀. Abímbọ́lá mọ̀. Abímbọ́lá Ayélabọ́lá àbó òrìbí ní ọlá àwọn ti yá ọlá yí wọnú ara ni a kò ṣe èmi ni nǹkan mọ̀ mi pé ọ̀rá pé kò yọjú sí mi ṣé bí ìwọ ọmọ mi ṣe ń ṣe ṣé wọn máa fẹ́ lóòótọ́ ni àbí torí ẹ̀ mọ̀ ṣe ẹ lè fogún ọdún rìnrìn àrè kí ayé ọ̀rẹ́ mi ni mẹ́mọ̀ọ́rẹ́ ọkùnrin àtobìnrin ṣe kọ́kọ́ já ẹ́ mọ́mì mo láìkẹ́ tí ìbàdàn mi fẹ́ mi ò ní gbà fún mo fẹ́ fẹ́ náà ni mo ṣe gbà fún mi. kọ́mọ̀ mi bá sì ọ́ torí ọkùnrin lè sì kọ́mọ̀ sì sí ọkùnrin kó bá sì nǹkan kan sí ọkọ bí ọ̀nà jẹ́ ń gbọ́. bẹ́ẹ̀ sáyé labọ́ lọ ń wò èso lọ́kọ rẹ o èmi gangan gan èmi lọ́kọ rẹ tó ti yẹ ọmọ sì kọjá àbáwí ọmọ ìdàgbà lọ́wọ́ ìyá rẹ bó ṣe rí kọ́ bá kọjá yìí rẹ kí n bá kì í lójú rẹ máa fi yín dá bátànì sí lára ìwọ gan wa kí ló dé tó yẹ e? mo láfẹ́ béèrè ọ̀rọ̀ kan lọ́wọ́ rẹ ọ̀rọ̀ nǹkan ló yẹ kí n kọ́kọ́ béèrè tó ti yẹ ọ oyè ọ nífẹ̀ẹ́ ọmọ mi dénúdénú oyè ọ̀fẹ́ fẹ́ ọlọ́run àṣeyín lọ́ọ̀rẹ́ ara àfikún ní ìyá ẹ̀ èso ní ìyá ẹ̀ wà á fi inú soyún máa fẹ́ yìí mi máa fi pọ́nmọ́ rẹ̀ lágbára ọlọ́run oyún kò dùn mí lọ́rẹ̀ ọmọ ọ̀sẹ̀ níbi ẹ̀ ń bímọ lọ́pọ̀ wọ́n bá sá ti lé ìbíbejì lẹ́ẹ̀mẹsàn kó o sinmi. Ah, ah. ìyá tẹ̀bí ra tó ẹ̀rẹ̀ wà méjèèjì ìjẹ́ èèyàn mọ̀ sí ìbímọ rẹ̀rẹ̀rẹ̀ mọ́ kó bí bèjì lẹ́ẹ̀mẹsàn tẹ́ ẹ̀ sílẹ̀. mọ́nà ìfimi lọ́rùn sílẹ̀ mọ́nà ìfimi lẹ̀ wọ́n kò wọ́n sílẹ̀ sọ́kẹ́ máa tó mi lẹ́nu ni ẹ́ wọ́n fẹ́ wọ̀ ikọ̀ ohun tó máa tẹ̀sọ̀ sí gbọ́ mọ́mí kí ló wọ́n ní mi ò fẹ́ ẹ má fọ́ fún ibi fẹ́ntì mi ò fẹ́ kí ló ṣe tipátipá ni ọ̀rùn bọ́lá ṣé wọ́n máa gbọ́ mi lẹ́nu ni mo ní tòkùnbọ̀dọ̀ máa fẹ́ ọ̀rùn ló máa fẹ́ o mọ́mí wọn ò lè impose anybody lé mi lórí ẹni tó bá wù mí ni máa fẹ́ ṣé nígbà tí wọ́n fẹ́ fẹ́yìn ṣé ṣé mi ìyá tí wọ́n fọ̀ sí kẹfẹ́ dáàdì mi ni ẹ ẹ lè impose anybody lé mi lórí o wọ́n ní mi ò fẹ́ dọ̀kun bọ̀ sí tipátipá ni. wo sáìpé ọ̀nà àyà mi méjèèjì ló mú sáìpé mi ò jẹ ìjẹ̀ ní olórí tòkunbọ̀ ló máa fẹ́. tó o bá wọn kọ ọ̀dọ̀ wọn sọ pé ọ̀fẹ́ tòkunbọ̀ máa kọ ẹ̀dọ̀ wọn iṣẹ́ sí bọ́ọ̀lù ìṣẹ̀fẹ̀ gbọ́. ẹ̀wọ̀n nǹkan tó bá ti wù yín ni kẹ́ ṣe nǹkan tó bá wù yín ni kẹ́ wọ́n ní ọ̀rẹ́ mi kí ni wọ́n gbé gbé yìí. o ṣe ọ̀rẹ́ mi kí ló ṣẹlẹ̀. o ṣàmù ìyá Tòkunbọ̀ ọ̀rẹ́ wa. ọmọ wọn Tòkunbọ̀ má ṣe èdè ni o. ló bá rí Abímbọ́lá ọmọ mi lọ́wọ́ kó fẹ́ fi Abímbọ́lá ọmọ mi dákọ̀ tí alẹ́ mi dáná wò fi Tòkunbọ̀. ṣé irú wọ́rọ̀bọ̀ tí mò ń ta ẹ̀ ó ti tẹ̀ lọ́rùn wọ́rọ̀bọ̀ aṣọ tí mo wọ̀ ìyá ọ̀bọ̀ bùbà pẹ́ ọṣọ kẹ́kẹ́ kú sínú ìṣẹ́ ni kò rí bí ọ̀rẹ́ mi ṣe ń dán tó ń gbé mọ́tò ṣé kò gbogbo òun náà tí ìgbàgbọ́ wa dorí ẹ̀ ń pariwo lélẹ̀ kò wá tó ah, torí àkúbọ̀là kò tó torí ọ̀rọ̀ àwọn ọmọ tá à ń bí ń sìn wọn ò gbà pé kí ẹ̀ fọwọ́ líle mú wọn wọ́n ló bí nǹkan ẹ̀rọ gbogbo àṣefọ́gbọ́n mi wọ́n lọ ọmọ mi o báyìí báyìí o káyọ̀ wá lè dá o kí ni kò wọ́n bá sọ́ǹtù bí ìrìn bí ó dẹ̀ máa gbọ́ sí ẹ lẹ́nu. mi ò gbọ́jà mi lẹ́nu mi ò kọ̀rọ̀ sílẹ̀ mi lẹ́nu arígbọ́lá jẹ́ kọ̀rọ̀ sí mi lẹ́nu kó o yá àtẹ̀tẹ̀ kó o yá ọba sọ̀rọ̀ o tó bá lóye òní gbọ́ oh máa jọ́ lójú níwọ̀n akọ ní bọ́lá ń bọ̀ mọ́ ni. ọ̀rẹ́ mi nǹkan tí mo ní kò ṣe ẹni kò ṣe tó bá wá pè tí ò bá wá gbọ́ ìwọ̀sọ fèmí èmi ò ní mo máa ṣe bá ẹ bá sọ̀rọ̀ ṣó ti yẹ ń sìn ó máa gbọ́. kì í ṣe nǹkan tó rọra máa pariwo léra yín lórí sí o ọ̀rẹ́ mi kan tí mo tiẹ̀ torí ẹ̀ wá rí ẹ̀ jẹ́ ká wà sọ ti kọ́rọ́ mọ́ ilé ẹ̀ kó lè tó yìí mo ti gbọ́ ẹ́ tó ti gbọ́ kó fẹ́ wá lẹ̀ mo ti gbọ́. Abíbọ́lá ọkọ mi mi lè rí kùtù ńlẹ̀ kí n tiẹ̀ sí kí n ṣe tó dùn mọ́ ìyẹn náà ná kó fẹ́ tí ò ní fẹ́ sí owó náà rèé kó ò ní wá kó ò ní lẹ́yìn nínú wàhálà iná làwà àtijẹ́ àti ìṣòro ni ó yàrá gbogbo gbogbo tá à ń ta àwa náà la dẹ̀ máa ń gbàdúrà wípé kí Ọlọ́run kó wá láàánú sí wa Ọlọ́run ara láàánú sí wa ń sìn ìwà fẹ́ fọwọ́ ariwo afẹ́ fi parí aláàánú dànù ṣègbè wọn sọ pé ìran mẹ́ta ò kì í tòṣì ṣó fẹ́ kí ìran mẹ́ta tiwa kó wá tòṣì ni ọ̀rọ̀ mi ṣé ní gbogbo ọ̀rọ̀ tẹ́ ẹ sọ pátápátá kò sí ìtí ìwọ̀ mi létí kò dẹ̀ sí ìtí mi ò gbọ́ ọ́ àmọ́ kinní kan ló bàjà ò jẹ́ apá ẹ̀gún jù tán lọ. bí ti báwo. màámi màámi mo ti lóyún. Ah, mo ti lóyún oyún. Ah, hmm. Dá o. Tá lóyún fún náà ṣàmì pé mi ìléyàn kankan tó ń ṣe mí láàánú èèyàn kan ṣoṣo aláàánú mi tí mo ní náà ní ayélabọ́lá òun náà ló fún mi lóyún. ayélabọ́lá ló fún mi lóyún abímbọ́lá àfìgbà tó fẹ́ dójú tì mí máa bọ́ ń sìn ní ayélabọ́lá ló fún mi lóyún ayélabọ́lá tó yẹ pé kò ní kankan lọ́wọ́ tó bá bímọ tán sìn báwo ló ṣe fẹ́ ṣe kò mọ̀ ṣó lè ṣègbéyàwó fún ẹ ni ṣé mi wàhálà ta wà ó wá tí ẹ lọ́rùn ni. ó dá o àmọ́ ó máa ṣe oyún tó ní ìní. mọ́mí kí lọ ṣẹ́yún ẹ ti gbàgbé ní kí ọ̀rẹ́ mi ni ẹ lè sí nǹkan tó pa bó ṣẹ́yún ló ṣe kú mọ́mí mi lè ṣẹ́yún o ẹ má tiẹ̀ sọ yẹn rárá mi lè ṣẹ́yún o. ó ti ẹ̀ dá tó bá sọ pé ò lè ṣẹ́yún oyún tó ní ìná oníkan tó máa ṣe fún wa ṣó lóyún inú ẹ̀ wọ́n máa ti mọ́tò kún bọ ni o. màámi màámi kí n gbé oyún ọlọ́gbà fọ́ṣù màámi mi ò lè ṣe o màámi mi ò lè ṣe o. Abímbọ́lá ó máa ṣe ayé ìṣerú ẹ̀ mọ̀ pé tó bá sọ fún tòkùnbọ̀ tó bá ti oyún ìmọ́tò tòkùnbọ̀ wa náà ti bọ́ sínú ọlá ni ṣé nílé tá à ń gbé e? ṣé wàá tẹ lọ́wọ́ ni ó máa gbálé fún wa ó máa ra mọ́tò fún wa ó kọ́ mi jọ tó lọ́nà tí ẹ náà mo kókó ń ṣe o tí ẹ mo ń ṣe kí n gbọ́mọ̀ bá fọ́ṣù má mi. kò lè mọ̀ ṣó ti gbọ́ má dẹ̀ bó máa mọ̀ wọ́n ní ẹni tí ọmọ bá sùn sí lọ́mọ máa ń jọ kó gbàgbé pé ọmọ ò ní jọ Tòkunbọ̀ kó máa jọ Ayélabọ́lá ṣó ti gbọ́. sábà o mi ò rí máa lè o kí n gbọ́ wọn bá fọ́ṣù. máa ṣe kakúrò nínú ìyá yìí. Abímbọ́lá mi èmi ni inú mi dùn jù wípé èèyàn tí mo nífẹ̀ẹ́ sí tàjọ ní àjọṣepọ̀ tí mo dẹ̀ fi ilẹ̀ tó dẹ̀ dàbí oyin àtàdùn in fact máa jẹ́ ń parọ́ fún ẹ ojú lọ́mọbìnrin yes ojú ẹni kọ́kọ́ ló dùn o àti gbogbo everything ọlọ́run dá ẹ pé àmọ́ mo àfi dá ẹ lójú pé mímọ̀ tèmi àti ẹ mọ́ra àsìkò tájọ wà papọ̀ ò ní regret wo bóyá o mọ̀ bí màtẹ́sí bẹ̀rẹ̀ o ti dé ìyàwó àfẹ́sọ́nà mi ó má jẹ́ kí n fọ̀rọ̀ pamọ́ gbogbo nílé ìbùsẹ̀ tó ò ní pẹ́ tàbí màmá gbé bẹ́ẹ̀. dọ́tí ah, òkun bọ̀ ẹ má tàn mí bẹ́ẹ̀ ṣe máa ń sọ lé pé bí mi ṣe wà yìí ẹ̀yin náà wò mí standard wa yàtọ̀ síra wa lẹ́fù lẹ́fù yín yàtọ̀ sí tèmi ẹ̀yin wá lè máa gbé mi wá sí ilé yìí kéde máa wo èmi náà kì í ṣọmọ bẹ́ẹ̀ mú kọ láìkí inú ẹ kí inú ẹ kí n accept fún un. Abímbọ́lá <laughs> kí ni mo fẹ́ tán ẹ sí kí ni mo fẹ́ tán sí i nǹkan tó dùn mọ́ mi ni mo rí mo dẹ̀ rí tán ó dẹ̀ tún dẹ ẹlẹ́dàá mi lọ́rùn so kí ni fẹ́ bẹ̀rẹ̀ fún. má jẹ́ kí n tán gbogbo nǹkan tó bá fẹ́ ó fẹ́ kó bèrè lọ́wọ́ mi tó bá ní nǹkan tó ní bá bẹ̀rù àti bínú tó bá jẹ́ pé ó ti mú fún ẹ ní bedroom lẹ́kùn tó ẹ bèrè ń sìn ó wà lọ́wọ́ mi màá fún ẹ mo fẹ́ tọ́jú ẹ mo fẹ́ fi ìtọ́jú bà ẹ jẹ́. ṣé ẹ rí owó tẹ fún mi yìí tí má fi lè mú délé tí má bá fi lè rí owó yìí ó máa níbo mo ti rádúró owó owó ìtiwà òkè i'm okay with this ẹ ṣe gan. owó kọ́ nìyẹn ò tí ì rí nǹkan kan ah, máa tọ́jú ẹ̀ wọ́n á rí ẹ̀wọ̀n ẹ̀rọ àwọn ọ̀tá ẹ̀ á bá ẹ̀ wọ́n á rò pé ah, ah, àbí àbí bẹ́lá kọ́ mi léyìí wọ́n rí òní problem pẹ̀lú mi ṣùgbọ́n tèmi ni pé má dalẹ̀ má ṣẹ̀ṣẹ̀ kó ṣe má jẹ́ kí n ka ẹ̀ mọ́ ìdọ̀tí tá a bá yọ kúrò kò sí nǹkan tó bá fẹ́ tí mi ní ṣe ẹ gbogbo. ẹ asabẹ sọ bàbá mi gbé ìyàwó mi lọ́n sí oyè rọra gbé lọ nírọ̀wọ́rọsẹ̀ má sáré o má sáré o má jẹ́ kí n padà pé kó complain pé pàtí mo délé ara ń ronú o oyè ẹ oyè wa gbé lọ́n sí kò lọ drop ẹ kò dẹ̀ dá mọ́tò mi padà wá sílé. ok sir bọ́sà ẹ ní a máa service mọ́tò yẹn wọ́n á rò bóyá ti ń ya ọ̀dọ̀ id mechanic ti kò drop mọ́tò yẹn fún ọ. ẹ tòótọ́ ni but kọ́kọ́ gbé ìyàwó mi lọ sílé náà kó wà òkè tó bá ti wá ń bọ̀ gbàbẹ̀ lọ tó bá ti wá dọ́jọ́ id kọ́kọ́ pè mí kó tó gbé mọ́tò mi kalẹ̀ mo fẹ́ bá sọ̀rọ̀ because mi ò fẹ́ kán tọ́ ọkọ̀ mọ́tò mi tó máa ma fi orí fífọ́ wo inú oorun. ó yẹ bẹ́ẹ̀ sà.

jẹ́ kó ọmọ yẹn bá tiẹ̀ lọ fún òmìnira lóbìnrin ni fọmọ yẹn sílẹ̀ jẹ́ kó bá tiẹ̀ lọ wàá gbá yìí lóore màá bẹ sọ̀rọ̀ lézà wọn nìyí. màá bẹ sọ̀rọ̀ adé ń fà kankan lọ màá màá pè lézà mo wọ́n ò lè bá wọn sọ̀rọ̀ ńsìn à ń fà wọn. abíyèbí kí wọ́n ń sin sẹ́ onídé à. kí ni ìtumọ̀ ṣé kó lè bá a mọ̀ pé mi àti ẹ̀ ń fa nǹkan kan tàbí kó lè bá rò pé bóyá ń jà wà láàrin mi àti ẹlẹ́ṣẹ̀ máa ní kí n má bàa sọ̀rọ̀ lẹ́ni tó jẹ́ pé tó bá ti pè lẹ́yìn fúnra rẹ̀ ni wàá pè mí pé mọ́mí olúmídé wà ìtọ̀nà láìní lọ́rẹ̀ tí mo ti jọ mọ̀ yín láti kókó ó dà kò wọ́n ó ti ọ̀rọ̀ rẹ̀ tí mo bá wá sùn ọ̀rọ̀ tá à ń fà látàmọ́ yẹn sórí gbogbo nǹkan ni kọ́lẹ̀ yẹn máa rí gbà lórí yẹn bọ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan wọ́n máa ń fi àwọn nǹkan kan lẹ̀ fẹ́ dà pé let me just leave it yẹn kò fi lẹ̀ fún ìyẹn ni mo bá wá báyìí lórí ọ̀rọ̀ ọmọ àná mo fẹ́ kó wọlá wípé látìgbà tí bàbá ẹ̀ ti ṣaláìsí èmi yìí kan náà mo fẹ́ kó wọlá wípé ìyá ẹ̀ ni mo jẹ́ mo fẹ́ kó fọwọ́ mi wọ̀ mi obìnrin kò dàbàràtà ṣe bọ́dọ̀ obìnrin kan nìwọ náà bọ́dọ̀ ẹ̀ obìnrin sùn jọ àkànbí ọkọ mi fi ọmọ yẹn sílẹ̀ jẹ́ kó máa bá tiẹ̀ alálùbáríkà ìyàwó mi àwọlé fún ẹ tèmi tí màá dẹ̀ ṣe ìyá fún. mọ́mí ṣé nǹkan tẹ tún wá síbí láti wá bá mi sọ nìyẹn pẹ̀lú gbogbo àwọn ọ̀fẹ́ pè ní àná lórí ọ̀rọ̀ ọ̀rọ̀ báwọn sọ báwọn sọ sílẹ̀ yìí tí mo jẹ́ pé mọ̀ pé nǹkan tí màá ṣe nìyẹn tí mo bínú bẹ́ẹ̀ fẹ́ wọ́n sì ẹ wá sọ fún mi pé mo ti gbé nǹkan tó bá fẹ́ mi wá ṣe nǹkan tó sọ fún mi pé ẹ tún kọ̀ǹtínú wá sọ fún mi mi ò ní fẹ́. oh you don't get it ṣé o rí mi ò lè rí ọ̀nà lẹ̀ kí n pé kó lọ tẹ̀gbẹ́ because torí ìgbẹ́ tó wọ yẹn tó o bá tẹ̀ kò ń ṣẹ̀ṣọ́ ara wọn ò fìgbẹ́ ṣẹ̀ṣọ́ sára pẹ́tẹ́pẹ́tẹ́ ni you you cannot love her you cannot marry her you can imagine you know ibo lòlòṣì àtolówó níbo ni wọ́n gbàjọra wọn ọmọ ní búrẹ́dì wọ́n kiri búrẹ́dì ni kí ló fẹ́ ṣẹlẹ̀ sí mi lọ́dọ̀ ìgbéyàwó ṣé mo fẹ́ dàgbàdà ni sórí àwọn ọ̀kọ́kọ́ wà tí ò lè ṣẹlẹ̀ bíi gbajúmọ̀ tí wọ́n ti mọ̀ mí nígboro kó wá jẹ́ pé irú àwọn yẹn la fẹ́ la fẹ́ la fẹ́ fẹ́ níyàwó àwọn wèrè wọn ló fẹ́ jókòó lọ́dọ̀ ìgbéyàwó wọn ìtìjú ńlá ló jẹ́ torí dàbí ìgbà tó máa fi ẹ̀gbin tó máa fi máa ráyàn lára torí náà o ò ní lè fẹ́ tó bá tó ń tó lè fẹ́ ni àá máa ti ní pé kò fẹ́ bó ṣe lé lèyí o o máa di àgbà mi. ṣé nǹkan bẹ́ẹ̀ ń pa gangan nìyẹn ẹ̀ka ẹ̀ka fa olówó ló fẹ̀rẹ̀ olówó olóòtú ló fẹ̀rẹ̀ olóòtú mọ́nì ẹ̀dúró sẹ́ni tí ò lówó àwọn tí ẹ ní owó náà ṣe bí ọlọ́pàá dára láti ran ọmọ làkẹ́ wọ́n lọ sí wọ́wọ́wọ́wọ́ mo lè fẹ́ sí ní sùúrù òde nìgbọ́ ṣé ká fẹ́ dariwo ni mo bẹ̀rẹ̀ ni mo ní ṣé ká fẹ́ dariwo ni lórí gbọ́kọ̀ fẹ́rẹ̀ tó bá fẹ́rẹ̀ èmi ni mo bí ẹ n ti bá lè sọ òun ló máa ṣe òun ló máa gbọ́ torí láti gbà tí bàbá ẹ̀ ti kú dànù èmi tó èmi tó èmi tí mo wẹ̀ ẹ́ dàgbà lélẹ̀ nonsense. ọ̀rọ̀ yìí fẹsẹ̀ yé mi sí i mo sọ pé kí ni mo ní ọ̀dọ̀ yín ó ti yé mi ṣé bí ìgbà tó ń sọ fún mi ni pé ẹ ẹ lè pè mí pé èmi o kí n máa lọ síbi tí mo ti wá ní Canada tí mo ti wá padà. ẹ wọ́n ti fẹ́ fẹ́ fẹ́ gbé kẹ́mi lọ ní ọ̀dọ̀ wọn lọ́nu kí n má padà mọ́. ọlọ́wọ̀ ní tẹ́tí fojú sunkún ọmọ o ọlọ́wọ̀ ní tẹ́tí èmi kí n fi ojú sunkún ọmọ o kí ló ṣe ọlọ́ ṣe báyìí. wọ́n ní kíní kan wà àárọ̀ ni wọ́n pè ìkan tó wà wọ́n pè lọ́sàn-án ìkan pè wọ́n wà wọ́n pè lálẹ́ ṣé bí ọlọ́ ọjọ́ ọ̀la ti tiẹ̀ bó ṣe máa dá fún ẹ tó máa fẹ́yàwó tẹ́mi náà máa fi ẹ̀yìn mi tí wọ́n fẹ́ fi gbé pọ̀ tínú tèmi náà dùn bẹ́ẹ̀ ah, ọmọ mi fẹ́yàwó ṣé báwo ni wọ́n bẹ́ẹ̀ dùn kó o fẹ́yàwó alálùbáríkà ní ìdáyà bẹ́ẹ̀ yọnu sí wọn bí ẹrẹ bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ àṣẹ ti gùn torí mo wá pa láṣẹ ni àṣẹ ti gùn yìí tí mo sọ̀rọ̀ báyìí òun làrọ̀ máa rọ̀ mọ́ bẹ́ẹ̀ ni torí lẹ́kẹ̀lẹ́kẹ̀ báyìí ó máa ń lékè odò báyìí ohun tí mo wá bẹ́ẹ̀ sọ yìí òun ló máa gbọ́ òun lè fẹ́. Ah, ah. àwọn àyíká tó pọ̀ jù sí lórí ọ̀rọ̀ kékeré yìí là ń fà là ń fà ládẹ ń pariwo mọ́ra wa sí ní nǹkan tẹ́ fẹ́ ni pé kí n má fẹ́. now you talking. don't mm, that's my money. ah fẹ́ dà mí láàmú. ọmọ kẹkẹ mọ bí àwọn ọgbẹ́ náà máa fẹ́. wọn bí bàbá ẹ lọ́nà wọn bá wọn fún wọn. kí ló sọ kí ló ń ṣẹlẹ̀ báyìí. wo mẹ́wàá ń ṣẹlẹ̀ o mẹ́wàá ń ṣẹlẹ̀ ọ̀rọ̀ yóò fẹ́ yé mi mú báyìí sí. mo tó dẹ̀ ń ṣẹlẹ̀ yìí mi ò lè avoid ẹ̀ mọ́ tó rárá mi ò gbé kí ni mo ṣe fún mọ́mí yín àti tí tẹ́tẹ̀lẹ̀ tí n bá lọ sí ọ̀dọ̀ wọn tí n bá kí wọn wọn wọ́n ṣe máa ń ṣe pẹ̀lú mi wọn ò ṣe bẹ́ẹ̀ fún wọn sìn tí n bá kí wọn sìn agídí náà máa fi dá mi lóhùn a pé gbogbo àtàlà jẹ́ pé ajá tó ti ń rí ni tó ń yọ̀ tó dẹ̀ rí ni tó ń gbó nǹkan kan dájú nǹkan ṣẹlẹ̀ ń di ẹ̀ kí ló dé àbí torí pé oyún tó dẹ̀ ní fún mi lóyún kan máa ṣe nǹkan bẹ́ẹ̀ fún mi gbọ̀ngbà tí ọ̀rọ̀ dẹ̀ ti wá rí bó ṣe rí yìí mo nídìí láti jẹ́ kó mọ bó ṣe ń lọ ìwọ náà ṣàmọ́rú ìyà tí mo ní mo kí mo sí mi wọ́n láìkì mi n ò dẹ̀ fẹ́ ká kú sínú ìyà so ọmọ ọ̀rẹ́ wọn kan ṣẹ̀dẹ̀ láti abroad ni mo sì mi ṣe insist pé ọmọ ọ̀rẹ́ àwọn ẹ̀wọ̀n gan ni kí n lọ fẹ́ pé kí n gbé oyún inú mi kí n lọ bá bàbá yẹn kí n fẹ́ wọ́n ní kò possible ìwọ ni mo lóyún fún wọ́n ní kí láéláé pé òun fẹ́ ká kú sínú òṣì gbẹ̀mí ti jẹ́ pé èmi ò ní gbà fún wọn pé ìwọ ni mo máa fẹ́ so fọkàn ara ẹ balẹ̀ kò sí nǹkan tó fẹ́ ṣe kò sí nǹkan tó fẹ́ sọ kò síbi tí mò ń lọ ṣó ti yẹ because you want more love. Abímbọ́lá hmm? mọ̀mí sí ẹ sọ fún ẹ pé ọmọ ọ̀rẹ́ wọn tó dé láti abroad kò gbóyún tèmi lọ fún. wọn náà wọn fẹ́ ká kú sínú òṣì náà ni. tí wọ́n ti rí i pé mi náà ń sin mi ò lè bí mo wà ń sin pé mi ò lè lówó Hmm, báwo ló ṣe ń ṣe báyìí òkè tí mi bá sọ fún ẹ ń kọ́ mo fún mi lọ́rùn fẹ́ ká kú sínú òṣì àní kò fọkàn ara ẹ̀ balẹ̀ sẹ́ síbi tí mò ń lọ ìwọ ni máa fẹ́ fọkàn ara ẹ̀ balẹ̀ i love you ìwọ ni mo nífẹ̀ẹ́ mi ò love bọ̀bọ̀ yẹn i don't love him ṣó ti yẹ ìwọ ni mo fẹ́. àbí bọ́lá ní sùúrù káàtì gbà pé ó fẹ́ lọ fẹ́ lómi ṣe pẹ̀lú oyún mi sìn lọ ni kò wá lọ fẹ́ ọmọ ọ̀rẹ́ wọn. ìwọ náà ti hàn pé ìwọ ni mo nífẹ̀ẹ́ ìwọ ni mo love mi ò lè lọ fẹ́ lómi kò pọ̀ síbi kò sí ìkọ́ tó máa ṣe tó máa ní kí n lọ fẹ́ lómi ìwọ ni máa fẹ́. ìwọ ọ̀rẹ́ mi tó torí ọ̀rẹ́ náà aṣọ gidi mo fẹ́ kó bá wọn mú o torí mo mọ̀ kó mú aṣọ mo sì sọ pé kó wá bá mi mú aṣọ aṣọ tó yẹ pé àwọn fámìlì ọkọ tí wọ́n bá rí wọ́n mọ̀ pé ah, ah, àwa gan an try kí o ti gbọ́jọ torí ọlọ́run ọ̀rẹ́ mi. ẹ̀kọ́ tó wá ń sọ nípa léèsì ló kàn gé mi lẹ́nu àǹkárá làwọn èèyàn ń lò sí wọn ò lu léèsì mọ́. orí mi fọwọ́ àǹkárá lẹ̀ ìgbà ti change now tá a mú àǹkàrà ń sìn kó wá dọjọ́ ìgbéyàwó wọn rí pé àwọn fámìlì ìyàwó wọn kó sí àǹkàrà àwọn fámìlì ọkọ wọn wọlé ìsìn máa fi ojú bákan wọ jọ jẹ́ ká gara tán àsìkò gara la wà yóò lẹ́nu jẹ́ ká gara tán fi ti gbó. Ah, ah, kò sí wàhálà wọn lè wúmọ̀ kébì náà báyìí pé ta aṣọ ọmọ lójú aṣọ ìwọ náà mọ̀ yẹn bẹ́ẹ̀ ló ń yẹn fún mi má wọrí. má dojú sí I <laughs> ara ẹ náà ni wá wa. ṣé kò sí. àjọ ìyàwó mi ni mo bèrè. ta ló fẹ́ níyàwó. ẹ̀rọ ẹ̀ gbàgbé arẹ́gbẹ́ ti fẹ́ àti rí fúra adìyẹ o kò ní pọ́síbù ìyàwó ọ̀rẹ́ lọ́mọ bá ọkùnrin gbọmọ ọ̀dọ́ o. ibi tó gbà wọlé ní àbí máa jẹ ilé ju. wọ́n ti sọ àwọn ọ̀rẹ́ tẹ́tẹ́ lójú wọ́n tó bá kúrò nípa yìí sí máa kíkọ́ èdè mọ́ ọ̀rẹ́ àti bọ́ọ̀ká ni wọ́n ti lọ́ọ́ ọ̀rẹ́ mi ẹlẹ́sì ìwà jọ ilé bí. ọmọ ìfọwọ́ ọmọ ọjọ́ ìkúpa ìwọ́n fẹ́ palẹ̀. èmi straight. to take it easy. wá máa bọ̀ mi súnmọ́ bí kò tó tẹ̀lé mi ẹ jẹ́ kó tẹ̀lé mi kó bí mo oyún tó àníyàn kó bí fún mi kó tó máa padà bọ̀ lọ́dọ̀ yìí ẹ lè fẹ́ tó bá fẹ́ fún bẹ́ẹ̀ wà yìí ìyàwó mi ṣe ni. kọ́lọ́pù ẹlẹ́gbẹ̀ẹ́ ẹ ẹ ní òun ìlú straight ṣé bí ẹ̀ máa ń sọ ni èmi fún ọlọ́mọ kó ọ̀gá kúrò ní ìgbà ìsìn mo pariwo èmi ní ọwọ́ mi adájú kò ní ọwọ́ ayé olè ayé olè ayé wọn ti ta ọjà ní òsì ẹgbẹ́ pẹ̀sẹ̀ bẹ́ẹ̀ èmi ò fi ṣe lè ọkọ ọmọ yín ni mí ọkọ ọmọ yín ni mí. ọmọ yín ni ọmọ yín ni ọmọ yín ni tọ́sí ìwádìí ẹ̀ bá mi sọ̀rọ̀ tó ìwọ ọmọ mi ìwọ ọjà pátá wọn mi lé ní. wọ́n yóò pátá wọn mi lé. màjẹ́ àtọ́bá wọlé rẹ̀ màjẹ́ wájú. wọ́n yóò pátá wọn mi lé. Ah, ah, ah, ọlọ́tẹ̀ ní yakobo vita ó máa kópa lójú yín èmi ò gbọ́dọ̀ èmi lẹ́yìn àwọn adé sí ọlọ́ọ̀ burúkú bá burúkú yìí o èmi kò máa jọ yín lójú máa jọ yín lójú. kí la lè ṣe láyé yìí láìsí tóbìnrin ẹ ilẹ̀ pàdé ẹ̀ ikú obìnrin ọgbà mi wọ́n sọ rédíò wọ́n ti sọ́ di nǹkan lámọ́ mi lọ́wọ́ gbàgbẹ́ àkójé mi náà mọ́ o so believe gbogbo ọ̀rẹ́ mi tó wà ní Canada so believe gbogbo ọ̀rẹ́ mi tó wà ní US ètò wà ní UK ètò wà ní Europe gbogbo wọn pátápátá wọn náà máa gbórí wọlé wọn ní táwọn ò bá fẹ́ bá mi fi nǹkan mi wedding àwọn máa ṣe fún mi láwọn ọwọ́ nàìjà àwọn ajẹ́ káwọn nàìjà mọ̀ pé àwọn boys wà tó wà lókè tó ń pawó tó ń dún. wọn ò lè bá mi fún ọ lọ́wọ́ ìwọ́n ló máa ṣe ìbọ̀sẹ̀ fún mi. àwọn yẹ kó jẹ́rìí ó yẹ kó mọ̀ pé dáadáa pákéjì nìyí nǹkan tí ò ṣẹlẹ̀ rí mo lọ gbé wọlé mo gbé Sulek láti UK wá mo wá gbé Paso ọ̀gá ńlá gbogbo ní Fuji kavata àwọn méjèèjì mo lẹ̀ wọ́n pọ̀ pé kán wá dàgbòrò lọ́jọ́jọ́ yẹn kán gbọ́ wọn kí gbogbo ìgboro mi tìtì ẹ̀fẹ̀ ìjókù ẹ̀fẹ̀ ìjópa wo ọmọ gbàgbé ẹ ọjọ́ ọjọ́ yẹn wọ́n á mọ̀ pé àwọn kan wà lókè tó ń dún tó ń pawó gbogbo wọn fẹ́ wọlé wọ́n fẹ́ kí gbogbo nàìjà gan mọ̀ pé àwọn ọmọ wọn tó wà láti nàìjà tó ń lọ sókè òkun wọn lọ sí eré iṣẹ́ náà lọ sí wọ́n dẹ̀ ń gbowó yẹn sápò ìjẹ́ ẹ̀ máa dùn mẹ́ wo ọmọ tó máa ṣẹlẹ̀ jẹ́ kí sáré bá mú mi sọ̀rọ̀ àwọn náà wà ń bí wọ́n dúró dè mí wọ́n fẹ́ bá mi sọ̀rọ̀. ó yẹ kó mọ àwọn náà ti pẹ́ ń gbòòrò tábánikà ṣe pátí bẹ́ẹ̀ yẹn ó yẹ kó yẹ kó mọ kí gbogbo gbọ́dọ̀ mi tì ọmọ màmá gan ẹ̀rù ń ba màmá òsèpé kí ló dẹ̀ dé sóòtú pátí wẹ́ẹ̀lì lọ àwọn tó wà ó yà kí wọ́n wọ́n mi. my darling. olùwé mi. ẹ ó ta ah, orí mi tán orí mi tó hmm. bá a máa ṣe rí màá nìyẹn kò wá síbi tó kìkì wedding yóò ti kàn dé ẹ àbóríborí wa ṣe kú tó. <laughs> ẹ à ah, ó ọkọ mi ó òwò dúpẹ́ ọlọ́run á dẹ̀ nífẹ̀ẹ́ wọ náà ìwọ̀gùn á dàgbà òní dàgbà yà lágbára ọlọ́run àwa lálẹ́ òní lálẹ́ ẹ̀lẹ́ lágbára ọlọ́run ò ṣeun ọkọ mi <laughs> bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ò ṣeun ò ṣeun mo dúpẹ́ mo dúpẹ́ o ò ṣe ọkọ mi. ẹ olóòwò afọ amadu méjì. a ò yẹ kẹ mọ báyìí tí ó máa ṣe nìyẹn padì ẹ ilẹ̀ àgbà ìyàrí pẹ̀lú ògo lọ́wọ́ ọlọ́run ìṣètì náà máa ṣojú mi náà rẹ̀ máa pè ọ́ padà lẹ́ta ní àtúmọ̀ mi fẹ́ sọ̀rọ̀ máìtì kò ṣe ah, dúró. Ah, ọlọ́run ṣe ọ̀rọ̀ ẹ̀ máa ti tóbi. ó tóbi o. a ní ìmọ̀ kan lónìí ọba bẹ́sẹ̀ rí. a èmi kò rí irú ẹ̀ ní o. tí kò dẹ̀rù tiwa lásán. ẹ̀yà pẹ̀lú gbogbo àwọn ọ̀rẹ́ tó dúró yìí. in fact ọlọ́run ti gba gbogbo kù. ṣó ti ẹ̀wọ̀n ara wọn tí wọ́n gan pè lọ́rẹ̀ kódà mo boríyìn fún wọn mo èyí tó wà ní Ghana ó ní gbogbo ohun tí wọ́n bá fẹ́ o ó ní tẹ́lọ̀ bá lọ tó five thousand kan wọ́n ní kí wọ́n tó ten thousand bí rí àsọkalẹ̀ síbẹ̀ o ti gbàgbé àwọn tó ti fún wa ní màálù lọ méjì lọ́rẹ́ ẹ̀ tó sọ pé òun tún máa rà tó máa dé ká máa ní pẹ́ni tó sọ pé òun fẹ́ sanwó wọ́ọ̀rù ó ní pẹ́lú òun ti tóbi lọ́ba yìí. ẹ ti rí ẹrù bà mí nítorí pé màmá rere ni mo tara ẹ jáde mú ah, mi inú mi máa ń dúpẹ́ ilé bí mi lọ́mọ nítorí pé ìṣe yín èmi ń jẹ lọ́jọ́ tó ní. Hmm. kò gbọ́dọ̀ má rí bẹ́ẹ̀ ah, ẹ̀yin náà èèyàn ńlá nìyí dandan dẹ̀ ni ọmọ inú yín náà gbọ́dọ̀ ṣe nǹkan káyé gbọ́ kọ̀ọ̀rùn mọ́ pẹ̀lú ògùn lọ́wọ́ ọlọ́run gbogbo tá a bá bá lọ tá a bá bá bọ̀ ire la máa bá bọ̀ gbé. Hmm. ọmọ yìí ò gbọdọ̀ ṣe nǹkan kí gbogbo ẹ̀ náà má tóbi. ó gbúdọ̀ tóbi hmm. mo tiẹ̀ gbúdọ̀ ní ọkọ̀ láàrin àwọn ọ̀rẹ́ mi hmm. ó ti pẹ́ tí mo ti ń bá wọn ṣe káwọn náà wá máa béèrè lọ́ni pé a ah, èrò ohun tó tó yìí ni pé a eléwà lẹ́ni kò sí nǹkan kìí máa ní ẹlẹ́ni ẹlẹ́ni o tún wá mú ìtọ́jú oṣù tó dùn lójú òun ni tọmọ tó fẹ́ lọmọ tó dàbí ìgbà rẹ gbogbo yá gbogbo tàbí torí rádaràdà àdẹ̀wọ̀n abọ́tọ̀ ọ̀rọ̀ sí lọ́rùn ohun bó ṣe wá dà ní àfi bí áńgẹ́lì kò sí nítorí yàtọ̀ sí mi fúnra mi mo ní ẹ owó máa tún nǹkan ṣe o. sẹ́nijọ́ tí mo ti kọ́ fojú kan lọ́yẹ̀ láì gbára. nǹkan tí mo rí lára ẹ̀ ni pé ẹwà inú ló ní ṣẹ́dẹ̀ mú obìnrin tó bá ní ẹwà ní hmm. àwọn tó bá lójú ló mọ̀ ọ́ tó bá wọ aṣọ ẹ̀yin ò ní rẹwà yẹn lára ẹ̀ bọ́ tí ẹ bọ́ aṣọ yẹn kúrò lára ẹ̀ lẹ́ máa mọ̀ pé wáò ní tí mo rí lára ọmọ yẹn tí mo ṣe takú nìyẹn síbẹ̀ mọ̀ gbà tẹ́ ẹ̀ mi fà pé mi ò gbọ́dọ̀ ẹgbọ́n tí mo ta kún mọ́ yín lọ́wọ́ pé hmm. kò jọ ah, ọmọ yín mi ò lè lùzẹ̀ ṣe ti wá rí lọ́jọ́ tó. èmi ò rí nítorí nísìnyí mo mà pé yes ọlọ́run tóbi lọ́ba nígbà tó wá fẹ́ pa mí lẹ́nu dé báyìí ọmọ náà dẹ̀ lù mí ó wá túmọ̀ sí pé láìpẹ́ láì jẹun èmi ẹ̀yìn yóò mọ̀ gbọ́mọ́pọ́n hmm. ah o tún wá sọ mí dàbí amọ́lẹ́kejì yìí ọmọ yẹn ṣeun o ọlọ́run adẹ̀ bá mi palẹ́rìn ọlọ́run adẹ̀ bá mi dẹ́yìn méjèèjì sí àwa ṣe yín lọ́rẹ̀ ara yín kalẹ̀ ẹ wá ní rogun èṣù ohun tó ń jẹ́ ìbànújẹ́ ò lè wọlé tì yín lágbára ọlọ́run bí mo ṣe ń rí tí mo dùn ní ọlọ́run ò ní fi yín bà mí lójọ́ tí wọ́n rọ́jọ́ náà ọlọ́run amọ́jọ́rò àti wá lókìkí àti wá láyọ̀ nínú àwa bí nǹkan rẹpẹtẹ lágbára ọlọ́run ọba bẹ́ẹ̀ ló ṣe máa rí ọjọ́ náà wá yé wa á dùn jù kérò wá tó ó wá tó láti bí dé ìbàdàn ṣíṣe. obìnrin ni kú ikú lóbìnrin kò ṣe má ní ni wọ́n tún jẹ́ kí la lè ṣe láyé yìí láìsí tó obìnrin. Ọ̀pọ̀lọpọ̀ ni ìjọba yìí. This is the mama man. Oh, what do I have to do? Is handling with care. Ah, uh, uh, Mr. Man. Bájì mi fún mi sílẹ̀, bájì mi mú náà. Báwo ni ọ̀sẹ̀ ẹni kọ́ fi mi sílẹ̀ lọ́kọ́ láti mú? O ti wá ti mú. Nítorí ìjà rẹ̀ máa ti bẹ̀rẹ̀. A kí ni mo ṣe náà? O ní problem o. O ṣe wà yìí, wàá ní ìlẹ́dì tẹ̀lé wa dé àgbo ọlọ́pàá. O ń ṣe criminal now, suspect ni ẹ kò yẹ so o ní problem. ẹ eh, kí ni mo ṣe tẹ yọ tẹ fi yọ bọ ti mi kí ni mo ṣe. nǹkan tó ń lérí o tó ti gbàgbé pàtó lérí kó wà pa wọn. Eh, ó lè pa wọn. èmi ni mo máa pàyà ẹ ìgbà bọ́lá jọ sọ fún ẹ pé má ìbá nà mí kí ni mo ṣe fún ẹ. sọ́tọ̀ má ìbá ṣe kó má sọ nǹkan because anything tó bá sọ a máa lo against you in the court of law ṣùgbọ́n. Ah, akeem moving. mo jẹ́ ẹlẹ́fẹ̀ẹ́ ìwọ́dọ̀. Akeem akeem mo ní ṣe pa ni mo ní ṣe pa ni. mo fẹ́ sá lọ níta ó jọ láti escape mi ṣé mo ní kẹ́ ẹ̀ pọ̀ mo ní kẹ́ ẹ̀ bá mi arrest ẹ ni mo sọ. akin ma ti lost my yìí. wọ́n jẹ̀bi bá mi wọ́n jẹ̀bi bá I came why. oh my god. ó fẹ́ tún ara ṣe. will you keep short. ṣé o mọ̀ pé mo ṣe ṣe ní last operation wa náà nìyẹn. but ó fẹ́ tún aláti escape mo ṣe gone ẹ̀ down. you keep short. and make sure you report it. you will never get away with this. mo ní kí wọ́n mi arrest ẹ ni mo sọ. pẹ̀lú gbogbo àìsàn tí ọlọ́pàá fún ẹ. Dàbọ̀lá. Dàbọ̀lá. Mo ní kí ààrẹ sí ẹni mo sọ. Ṣé bí wọn lọ pàyà mi? Ṣé bó sọ́pọ̀ ọmọ pa ọ́ dẹ̀ pa wọ́n? Bí wọn lọ pàyà mi? Ó mà ga o. Nǹkan tí ò yí ẹ pọ̀ jù tó yí ẹ lọ. Èmi kọ́ ni mo pàyà ẹ̀. Ṣòrí tó kùnbọ̀ tó wà lẹ́gbẹ̀ẹ́ ìyá ẹ̀ ló ṣokùnfà ikú ìyá ẹ̀. Ìyá tó kùnbọ̀ èmi ló dé tó wá sọ ọ̀rọ̀ ọ̀hún di ọ̀rọ̀ pàjáwìrì mo pé onísùúrù kọ́ ọ jẹ́ ń dá àwọn àlejò lóǹtàn kí wọ́n farabalẹ̀ dán lóhùn gẹ́gẹ́ bí àlejò pàtàkì ọ̀sà ò pé ọ̀rọ̀ ọ̀hún gbóná ní gbóná gbooru èmi ló dé kí ló ṣẹlẹ̀ gan ní pàtó. ẹ wo bàbá ṣé èmi ni kí wàá jókòó sínú ilé kí n máa rojú ara mi pẹ̀lú gbogbo àwọn nǹkan tẹ́jọ́ tó jókòó lọ́dọ̀ yín yẹn ẹ wo bí wọ́n ṣe tò káàkiri sínú ilé ohun tí mo bá wà tiẹ̀ ju gbogbo yẹn lọ mo ṣe ní kí ẹ máa bọ̀ ẹ tẹ̀ kọ́kọ́ wá gbọ́ tèmi náà torí eléyìí bí ó fẹ́ pa mí lọ báyìí sìn lọ́pàá wá gbogbo tó bá tiẹ̀ wọ̀ jẹ́ ń bò ó ti rí mi ó yẹ kọ́kàn rí ó ọba ọkọ mi ò balẹ̀ o torí èmi fúnra mi mọ̀ pé ṣòro wà. ẹyin dàkún lóòótọ́ bèmi náà ti rí ọkọ tí ń ṣe mo ti mọ̀ wípé bí ò bá ní obìnrin kò jẹ́ ah. àmọ́ jàbàrà bèbè kókò bí ọ̀bà yakọ̀yà jẹ́ mọ tí ń ṣẹlẹ̀ ń pàtó. kí n ti wá mọ̀ nígbèsí ayé mi kí n ti jẹ́ kí tòkùnbọ̀ kó máa dálé ayé ara ẹ̀ ṣe níbi tí wọ́n gbé sí lọ́hùn jẹ́jẹ̀jẹ́jẹ́ ló wà ní Canada mi mo sọ wò pé ah, ọmọ yìí ti ń dàgbà kò kéré mọ̀ ó yẹ kó níyàwó rẹ tó ń bá pè ah, ìyàwó ẹ̀ ń kọ́ bá sọ̀rọ̀ a ní rárá wò tí níyàwó kódà náà girlfriend nìkan ò ní ò ò níyàwó ni mo bá fi n kó wálé náà bá ń kiri á lè tó máa ní o òun ni mo ṣe tán ló ọ̀rẹ́ mi ìyá Bímbọ́lá tẹjẹ́ pé tẹni tí a ti jẹ́ tijọ́ sí tẹni àgùdọ̀ dá nǹkan kọ́pọ̀ <laughs> ká lò mm-hmm. ni ó bá wá kí mi pé kó wá kí ọmọ mi sílé o ló bá mọmọ dání o ọmọ yẹn ṣáà lọmọ mi rànjú mọ́ o ni wọ́n bá lọ tán ló bá ní pé òun lòún máa fẹ́ o òun lòún fẹ́ fi ṣáyà o kìlẹ̀ kan ṣẹlẹ̀ dẹ̀ ní pàkọ́ o mo ní táà ni lọ́lá Bímbọ́lá Abímbọ́lá ló fẹ́ fẹ́ kò ní lè ṣe é. èèwọ̀ bàbá ìwọ̀ kọ́ kódà ó wọ̀ lọ ni ewu ti wà lóko ló ń gẹ́ báyìí ló ń gẹ́ fúnra ẹ̀ gbogbo wa la mọ̀ pé ewu lòun náà o ewu ti dé bàbá wa láti wa o. ẹ dákun dúró náà ẹ bí mo bá gbọ́ ọ yé dáadáa ọmọbìnrin tí a lo arísìkì rẹ̀ láti lò fún wọ pé kó lè mọ̀ dán kó o mọ̀ fowó rẹ̀ ṣe ìgbésí ayé ara tiẹ̀ ọmọ ọmọ tiẹ̀ kò ń fọmọ rẹ̀ sáyà gbogbo wọn ti ṣerú ẹ̀ má ṣe ilé ayé nígbè bí ìwọ bá dán òun dòde ọ̀run ó bá dákun dábọ̀ kọ́ ọ tẹ ọmọ rẹ nu kọ́ ọ fi ara balẹ̀ bá sọ̀rọ̀ bí ìyá ti bọ́mọ sọ̀rọ̀ títí gbọ́ ẹ pé òye ṣerú ẹ bí èèyàn bá ṣe á aburú ti ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ó burú jáì kí ló fún dáadáa kọ gbọ́dọ̀ jọ wò ó orí ọ̀ká ní fi wọ́n mú un bẹ́ẹ̀ ni. tó gbò tọrọ sórí èyí tó pé wà tọmọ rẹ jọ ń sọ ọ̀rọ̀ yàrá nù sórí tèmi ìrẹ́jọ ń sọ ní àárín ọ̀rọ̀ gbangba ni ó sì di dandan kó mú lò ọmọ tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹ dàpọ̀ ṣé bó ti ń dábò ń dún owó ikọ̀ tí ọlọ́run. ó tẹ́ mi lọ́rùn báyìí. ọtí ọlọ́run èmi wá fẹ́ jẹ́ mọ̀ wípé bó bá fẹ́ di òtòṣì tó o di ẹni tí ọmọ tọrọ jẹ ẹyìn irú mi kọ́kọ́ tó o fẹ́ kọ́ la kú lọ fún ọ ọmọ rí ẹ gbọ́dọ̀ fi ọmọ arábìnrin nǹkan kan ẹ̀rẹ́ ti lè wọ ọmọ kò gbọ́dọ̀ bọ́ sọ́dọ̀ arábìnrin tá a sọ̀rọ̀ rẹ̀ bí bẹ́ẹ̀ kọ́ ikú ni kì í sáré. ọgbọ́dọ̀ kìlọ̀ mú kọ́gbọ́n ni mo wọ́n ti ṣerú rẹ̀ tí wọ́n ti mú jẹ kò gbọ́dọ̀ o èmi ni mo bí ẹ n ti bá dẹ̀ sọ òun ló máa ṣe òun ló máa gbọ́ torí láti gbà tí bàbá ẹ̀ ti kú dànù èmi tó èmi tó èmi tí mo wẹ̀ ẹ́ dàgbà lélẹ̀ nonsense. ọ̀rọ̀ yìí fẹsẹ̀ yé mi sìn mo sọ pé kí mo ní ọ̀dọ̀ yín ó ti yé mi ṣé bí ìgbàgbọ́ ìsọ fún mi ni pé ẹ lè pè mí pé èmi o kí n máa lọ síbi tí mo ti wá ní Canada tí mo ti wá padà ẹ wọ́n mi fẹ́ fẹ́ fẹ́ fún pé kí lọ ní ọ̀dọ̀ wọn lọ́ọ́ ọlọ́run ẹ̀mí dẹ́kẹ̀ mi kí n fi ojú sunkún ọmọ o kí ló ṣe ọlọ́ tó ń ṣe báyìí wọ́n ní kíní kan láàárọ̀ ni wọ́n pè ìkan tó wà wọ́n pè lọ́sàn ìkan pè wọ́n wà wọ́n pè lálẹ́ ṣé bí ọlọ́ ẹ ti tiẹ̀ ọjọ́ ọ̀la ti tiẹ̀ bó ṣe máa dá fún ẹjọ́ máa fẹ́yàwó tẹ́mi náà máa fi ẹ̀yìn míì tí màá fẹ́ fi gbé pọ̀ tí inú tèmi náà dùn bá ọmọ mi fẹ́yàwó ṣé báwo ni wọ́n bẹ̀ẹ̀dù kó o fẹ́yàwó alálùbáríkà ní ìtayé abẹ́ yọnu sí wọn bí ẹrẹ bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ àṣẹ ti gùn torí mo wá pa láṣẹ ni àṣẹ ti gùn yìí tí mo sọ̀rọ̀ báyìí òun la rọ̀ máa rọ̀ mọ́ bẹ́ẹ̀ ni torí lékelèké báyìí ó máa ń léke odò báyìí ni ohun tí mo wá bẹ́ẹ̀ sọ yìí òun ló máa gbọ́ òun lè fẹ́. àlàyé ah, ah. kan ti pọ̀ jù sí lórí ọ̀rọ̀ kékeré yìí là ń fà là ń fà lábẹ́ ń pariwo lára sí bí nǹkan tẹ́ fẹ́ ni pé kí n má fẹ́. now you talking. that's my money. ah fẹ́ dà mí láàmú. ọmọ wọn bí bàbá ẹ̀ lọ́nà wọn bá wọn wá. obìnrin nikú ikú lóbìnrin kò ṣe má ní ni wọ́n tún jẹ́ kí la lè ṣe láyé yìí láìsí tóbìnrin ikú obìnrin má bà mí o. ẹ kú ọjọ́ mẹ́ta ẹ gbogbo oníkọ́ àlàáfíà bọ́bí jákujàku báyìí nílé mo fi lé sílẹ̀ jàtijàti ni. Ah, ah, ìyá tó kún bọ̀ ẹ ti rí ẹ mọ̀ pé bọ́ọ̀ bá ti rí èmi kọ́ ọmọ fọkàn ara rẹ balẹ̀ èmi ló tún dé. ẹ bàbá mi rí tí mo wá rí yín yẹn gangan ni ó fi mí lọ́kàn balẹ̀ báyìí torí èmi ti mọ̀ pé ewu ti wà báyìí. ewu tó ń bẹ ẹ ẹ ya jẹ́ ń gbọ́. ọmọ ọjọ́ sí tí mo ní tòkùbọ̀ fẹ́fẹ́ tá a dẹ̀ dọ́gbọ́ oríṣiríṣi tí wọn ò sì fẹ́ra wọn. bàbá ṣàdédé ló pè mí o tòkùnbọ̀ ló bá lóun ti fún Abímbọ́lá lóyún àgbáyé jábíjábíjábí o ah, ah, ah, ìyá àtòkùnbọ̀ ìyá àtòkùnbọ̀ gbogbo eh, ọ̀nà ṣe ṣe èyí eh, ti rí. o ti lé lóṣù méjì bàbá. wo eh, èyí tó ṣe yìí iṣẹ́ ńlá ni o tó ti kọjá òye tèmi gan fúnra ara mi nítorí wípé mo wí fún ọ lọ́jọ́ kìíní àná mo ṣèwọ̀ tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ fún ọ o kọjọ́kọjọ́ tí irú nǹkan báyìí bá fi lè wáyé ewúrẹ́ tó bá da fánù òun láì kó o. ẹ bàbá yẹn ò yé mi rárá o. kò yé ọ bí ìyẹn ò bá wá yí ọ ṣé ọlọ́rọ̀ tí ń bẹ lẹ̀ yìí fìkan dìkan fìkan ràkan òun láì ṣe o léyìí tó túmọ̀ sí wípé ẹlẹ́kọ̀ọ́ òun polówó láàrin ìwọ àti ìyá Abímbọ́lá. mo understand yẹn. ìtumọ̀. wípé ẹlẹ́kọ̀ọ́ ọ̀run tó ń polówó yẹn ó mì pé ìkànnì wa gbọ́dọ̀ lọ. nínú ẹ̀yin méjèèjì ẹnìkan gbọ́dọ̀ kú ò lórí ilẹ̀ ètò ìpè fún èèyàn kan. kò ṣe pé ó kàn pọ̀ sí kókó jẹ́ èèyàn kan pàtó. lè kó òun kú. ìyún ọ̀kẹ́ mi bílẹ̀dùmarè bá ti rán ọ ni ó ṣe ṣe ó ṣe ṣe kó kú bó sì jẹ́wọ́ náà ló ṣe tán àti mọ́ lọ èèyàn kan ṣàgbọ́dọ̀ lọ fún èèyàn kan ní ẹ̀yìn méjèèjì fẹ̀mí rẹ̀ mi mọ̀ pé ìkan gbọ́dọ̀ lọ up up up. ẹ̀yin ọmọdé wọ̀nyí. kò ṣàṣẹ́gbé ọ̀rẹ́ mi ẹgbẹ́lẹ́ bọ́ọ̀sì ìyá òkè là ń lọ. òṣìkẹ́wé bọ́wá ṣe bọ́wá ṣe. òṣìkẹ́wé ọ̀ kúlọ̀ mi jẹ́ yìí ètí dé elédùnmáà rẹ ọkọ ọmọ rẹ ṣe bó bá ti wo ṣègbésí ayé rẹ torí pé mo wí fún ọ tó mo sọ fún ọ tó. ṣé rí ẹni tó fún yín ní lẹ́ǹkì wa. ẹ kọ́kọ́ kí dáadáa because ó mọ orí èèyàn tá a jẹ́ ó mọ̀ pé a kì í ṣe aláṣetì and kò sí iṣẹ́ méjì táwa máa ń ṣe láyé ju ká mú ẹni tó bá ń disturb ayé yẹn ká mú kúrò níbẹ̀ lọ kó jẹ́ ká yẹ sí i so tó bá yẹ pé ti ka fọ̀mátì yẹn ni ó ti di ṣíṣe because àwa máa ń try láti follow orúkọ ọmọ àkàtà ń pè ní ìdúpẹ́jà yẹn sí i so àwọn tí ò bá fẹ́ jẹ́ kórúkọ ẹ̀yàn kóró so àwa máa sọ fún wọn pé ayé gbọ́dọ̀ sinmi tipa a máa mú wọn kúrò níbẹ̀ kán lọ́ máa ṣayé ibòmíì so ẹ̀ ní wàhálà. ẹ ṣe gan ni mo dúpẹ́ ṣe rí wọn ti ròyìn yín dáadáa fún mi kí n tó débi ìgbà tí mo ti wá débi ẹ mọ̀ kéèyàn ti rí yàn kéèyàn rí iṣẹ́ láre mo ti rí wípé iṣẹ́ ni yín ṣe wà ọkàn mi dẹ̀ tún ti wá balẹ̀ pẹ̀lú ọlọ́run adẹ̀ fún yín ṣe lágbára ọlọ mi ò mú hard copy woman náà wà bọ̀ mo ní picture tí mo lè send sórí fóònù tó yẹ pé ẹ lè rí àwọ ẹ bàtẹ bá ṣe fẹ́ rí ẹ then address ẹ ṣe rí àárọ̀ kùtùkùtù níṣẹ́ títí ẹ ọ̀hún kó jẹ́ kò síbi tó ń lọ kò sígbà tẹwa débẹ̀ tẹ́ mú balẹ̀. bá a ṣe iyọ̀ máa yan rẹ̀ lọ́bẹ̀ ṣá. iyọ̀ kì í yin rẹ̀ lọ́bẹ̀. iṣẹ́ tiwa ni ẹni tó bá ṣe káwa bá wí láàrin twenty four hours á ti mú balẹ̀. twenty four hours ni lóòótọ́ but twenty four hours eléyìí mi ni lè fi ṣiṣẹ́ yẹn because today is my day and I don't kill on my day happy birthday to me two twenty. Oh really happy birthday ẹ̀mí yá ṣọ̀pọ̀lọpọ̀ ọdún láyé ẹ̀ ní kú ní kékeré lágbára Ọlọ́run. ẹ fi prayer lẹ nǹkan méjì ló máa ń múnú mi dùn money and blood ṣẹ́rí tí n bá ti rí nǹkan méjèèjì yẹn tí mo gbọ́ gbaga wọn <laughs> tí mo dà pààyàn tí mo rẹ́jẹ̀ nǹkan méjèèjì tó lè mọ́ ẹ̀mí mi gùn ni ẹ̀kọ́ ń ṣe prayer tẹ̀yìn ṣe so ẹ jẹ́ kí n rí alert kí inú mi lè dùn. ẹ nípa titowó yẹn mi ò fẹ́ mọ̀ mọ̀ kó káàṣì dání ni tó rántí sọ iye tẹ fẹ́ gbà fún mi ṣé kí n transfer àbí kí n lọ gbà wá báyìí. I hate cash tí n bá ti gbọ́ gbaga tí mo rà láti so mo ti rí tí mo fẹ́. bàbá rẹ̀ fi ọmọ mi ti so forward apá nàmbà yà so. ẹ̀yin ẹsẹ̀ ní píṣọ̀ mi ò sí. ni wọ́n tún jẹ́ kí la lè ṣe láyé yìí láìsí tóbi mi ikú obìnrin má bà mí o obìnrin ni kú ikú lóbìnrin kò ṣe ni wọ́n tún jẹ́ kí la lè ṣe láyé yìí láìsí tóbi ikú obìnrin má bàa bí ìwà gbogbo ayé èmi náà wá rí pé ìgbà tí tòkòwò náà wà máa délé èmi bá yá mi. Ah! àmọ́ tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ ìsìnkú ọ̀run ìwọ tí ń bọ̀ ọ̀run ṣọ̀run wá dáríjì wò káwọn lè rí ilé ayé wọn gbé. mo ti gbọ́ àwo. àtúkàyè ẹ rí báyìí ẹ ká dúpẹ́ fẹ́lẹ́dùà ẹ̀yin méjèèjì kẹ́ wá máa gbègbè àlàáfíà báyìí. ẹ bàbá mi ò lè fẹ́ Tòkunbọ̀ mọ́ o màmá Tòkunbọ̀ ló pàyà mi mi ò lè fẹ́ Tòkunbọ̀ mọ́ mi ò lè fẹ́ mọ́. but mi ò mọ nǹkan pa ìnà ah, kò yẹ kí nǹkan tó ń sọ yìí kó lè disturb ara wa náà àbí wọ́n sọ pé èmi ni mo pààyàn ni. ẹ̀dìyẹ ní ẹ̀pà púpọ̀ yẹn fàlejò pẹ́pẹ́rẹ́ ní ìwọ ńkọ́ ṣèbá àwọn tó ṣokùnfà gbogbo rògbòdìyàn tí ń bẹ́lẹ̀ ṣèbá àwọn ti kúrò láyé ẹ kí wá ló dé tẹ̀yìn ò mọ bọ́lá yín ti pọ̀ mọ́. ikú ti ré òyì ti ré òkú ti ré ẹ̀nà gbígbé àlàáfíà fàṣẹ lọ́wọ́ra ẹ̀yìn káyìláyé káyìláyé. àdúrà mi gbà ó gbà ó gbà bàbá ó ṣe é ìwọ ló gbọ́ àdúrà mi àdúrà mi gbà òun gbà òun gbà ọlọ́run ayọ̀ ló gbọ́ àdúrà mi àdúrà mi gbà òun gbà òun gbà bàbá ò ṣe ìwọ ló gbọ́ àdúrà mi àdúrà mi gbà òun gbà òun gbà ọlọ́run ayọ̀ ló gbọ́ àdúrà mi. àdúrà mi sí ọ ni wípé ọlọ́run ayọ̀ mi gbogbo ìgbà ni kó máa bẹ fún mi ìwọ jálẹ̀ onílé bó ti yẹ mọ́lẹ̀ yẹ ọjà tó o wá yan fanda inú rẹ̀ ń dùn omi dùnú wo bẹ́ẹ̀ ẹlẹ́kùn sunkún tiẹ̀ kò sóhun tá a ṣe o tó máa fẹ́ o gbogbo ohun tá a bá ń ṣe láyé yóò mọ́ tiẹ̀ sọ ó bí mi obì mi obì. àdúrà mi gbà àdúrà mi gbà ó gbà àdúrà mi gbà bàbá ò ṣe àdúrà mi àdúrà mi àdúrà mi gbà ó gbà ó gbà ọlọ́run ayọ̀ ló gbọ́ àdúrà mi. ó ṣe bàbá.